محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أسوألوا لي رولون للدعوة níbi tó ti ń sọ fún wa nípa ọ̀kan eléyìí tó ń ti ṣe fún àwọn olùgbàgbọ́ òdodo eléyìí tó ṣe pé ẹ̀tọ́ àwọn àdẹ́rà yìí wọn ni kíkà bá ti rántí wọn ká máa dúpẹ́ fọlọ́n a sì ti mọ̀ pé ìdẹ̀ra tó náà ṣe fún bàbá ńlẹ̀ ni ìdẹ̀ra ni fún ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ìdí nìyí tó pé ọlọ́run bá rán àwọn tá a dé gbẹ̀yìn létí nípa àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àdẹ́ra ilé ìtòtò ṣe fáwọn bàbá ńlá wa nínú ẹ̀sìn Islam káwa tá a jẹ́ àrọ́mọdọ́mọ wọn ká lè máa dúpẹ́ fọlọ́run lórí àwọn àdẹ́ra yìí kọ́ra wọn bá kó sọ ọlọ́kan nínú ẹni tí wọ́n mọ̀ pẹ́ dùn. ọlọ́ni a'udhu billahi minash shaitani rajim lọ́kọ́. وشحن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم أسأل لي آية دقمر قال لقد نصركم الله في مواطن, في مواطن كثيرة dájúdájú ọlọ́run bá ti ràn ní àwọn ààyè tó pọ̀ wa yawma Hunayn idh a'jabatkum kathratukum bẹ́ẹ̀ ni lọ́jọ́ ogun Hunayn ní ìgbà tí púpọ̀ yín jọ yín lójú tẹ́ ẹ lérò pé ńṣe lèyìn ó borí ogun látàrí pípọ̀ ọmọ ogun falam tughni ankum shay'a wọ́n tó ṣe pé bẹ́ẹ̀ ti ṣe pọ̀ tó kò rọ̀ yín lọ́rọ̀ pẹ̀lú nǹkankan wadaqat alaykumul ardu bima rahubat tó ṣe pé bí ilẹ̀ ti ṣe fẹ̀ tó náà ló fún ma yín tó bá sọ pé ilẹ̀ fún ma yàn bó ti ṣe fẹ̀ tó ó túmọ̀ sí pé èèyàn ò ríbi sápamọ́ sí. thumma wallaytum mudbirin lẹ́yìn rẹ̀ tó ṣe pé tútù lẹ̀ lọ tù lẹ̀ lójú ogun a ti sọ pé ńgbà tí anabi sallallahu alayhi wa sallam tó yọ sí àwọn kèfèrí ní Hunayn àsáwọn kèfèrí ti fi ara sínkú wọn fara pamọ́ eléyìí tí ó hàn sànàbí àtàwọn sàhábà rẹ̀ lójijì làwọn kèfèrí bẹ̀rẹ̀ sí ní tú jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní tú jáde wọ́n sì bo àwọn mùsùlùmí bábì wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ̀jò ọfà lé wọn eléyìí bá àwọn mùsùlùmí lójijì àkọ́kọ́ púpọ̀ tí wọ́n pọ̀ tí wọ́n pọ̀ tayọ sísọ àwọn mùsùlùmí wò pé àwọn ò ṣe bẹ́ẹ̀ pọ̀ tó báyìí rí lójú ogun kan síwájú kó tó dòní ìyẹn ẹgbẹ̀rún lọ́nà méjìlá à wọn kéré ìyẹn ẹgbẹ̀rún méjìlá wọn kéré làwọn fi wá wò wípé lan naghlaba al-yawma min qillah. ẹni pé lè borí wa lónìí o ńgbà tí ìsìnkú akúkú kéré ló ń kà ṣùgbọ́n wọn mọ̀ ike bóyá ń bi tí òǹkà tàwọn parí sí ní tẹlómi ti bẹ̀rẹ̀ òǹkà àwọn kèfèrí lọ́jọ́ ọjọ́ ẹgbẹ̀rún lọ́nà hundred thousand torí ọgbà wọn lójijì púpọ̀. kálukú ńlá pápá bora wọn túlẹ̀ wọn fẹ́ sá àsálà fẹ́mi wọn wọn ti gbàgbé òfin tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ṣẹ̀ríà Islam yìí pé at-tawalli yawma az-zahf kabiratun min kaba'iri adh-dhunub kásá túlẹ̀ lọ́jọ́ ogun ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá bal mubiq min mubiqati adh ọ̀kan nínú ẹ̀ṣẹ̀ tí ma kó parun báyẹn alábìyà tó dára bíi kẹ kò fi wọn lẹ kó wọn máa sá lọ bẹ́ẹ̀ kò fi wọn lẹ kó rí bó lè bá jẹ tiwọn níṣẹ lànà bí sallallahu alaihi wasallam dúró lójú ogun anabi ọsà sísinsin anabi fẹsẹ̀ múlẹ̀ lójú ogun ní ìgbà tí aráwìn èèyàn díẹ̀ tí wọn pọ̀ lọ títí nínú àwọn sàhábà tí wọn dúró tì àlejò ẹ̀ wá ní ẹ ẹjẹ́ adákẹ́ o ẹ̀mẹ́ta àwọn èèyàn yóò fura o wọ́n mọ̀ náà ń bẹ́ ń bí o nígbà tí gbogbo èèyàn ti á sá o gbogbo ń fẹ́ títí tá ànábì fi kú bí káwọn ọ̀rá ànábì pa ò sí torí pé Islam tán torí náà irú báwo nínú àwọn ṣe ń dùn tán gbọ́ wa kú lérò wípé hmm, àti ẹ̀sìn mi ìsìláàmù ṣe ìsìláàmù ó ti di tán àwọn ọmọkọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni wọn ọmọkọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni torí ẹ̀ lọ́lọ́run sọ pé wọ́n máa muhammadun illa rasulun qad khalat min qablihi rusul afa imata aw qutila nqalabtum ala a'qabikum wa man yanqalib ala aqibayhi falan yadurra allaha shay'a wa sayajzi Allahu ash-shakirin anabi sallallahu alayhi wa sallam ìránṣẹ́ kan ní nínú àwọn ìránṣẹ́ ọlọ kò jù bá ń lọ kò sọ lọ ìránṣẹ́ kan nínú àwọn ìránṣẹ́ ọlọ kò sí igbákejì ọlọ ìránṣẹ́ kan nínú àwọn ìránṣẹ́ ọlọ kò sọmọ ọlọ torí pé ọlọ lam yalid wa lam yulad ẹ̀mẹ́yẹ ìránṣẹ́ ọlọ́run ló ti kú sáájú Muhammad sallallahu aliyu aliyu alayhi ikú àwọn ànábì ọlọ́run kò pé káyọ́ parẹ́ ikú àwọn ànábì ọlọ́run kò sì fún ọmọ ẹlẹyìn ọ̀kan nínú àwọn anabi ọlọ́run kú tí wípé wá má nítorí ẹni fi rán ti kú tí ń ti ṣé tí bá wá pa àbótí ẹ̀kú náà ni nírọ̀wọ́rọ̀sẹ̀ sẹ́wàá ti torí rẹ̀ sọ pé èèyàn ṣe ìsìláàmù náà ni ọlọ́ọ̀lẹ́nikẹ́ni tó bá ti torí pé anabi Muhammad sallallahu alaihi wasallam kú tọ́wọ́ lòun ṣe ìsìláàmù máa ń rẹ̀ kó òfin kankan ní lára ara rẹ̀ ní òsì torí ẹ ìgbà táwọn ṣe ìsìláàmù kí pa ọlọ́wọ́n bá lọ́wọ́ náà rí tó òfin jànú ká pé bẹ́ẹ̀ lẹ́ lómi nsọ́fà ńgbà tó rí rẹ̀ dàrú tán ó ní ṣe báwọn táwọn ń sin ọlọ́run lọ́lọ́run ṣe ń jọlọ ó ṣe bíbí táwọn bá lé ayé ni wípé ọ̀pọ̀ èèyàn tí ń bẹ lẹ́yìn ọba náà ṣe ń pè lálẹ́ ìbà ó túmọ̀ sí pé táwọn èèyàn tí ń bẹ lẹ́yìn rẹ̀ tí wọ́n bá ti fílẹ̀ tí wọ́n dá dára rẹ̀ ó lé wọn bá bí àmì wọ́n rò pé bẹ́ẹ̀ lọ́lọ́ pèsè báwọn táwọn ń sìn ní jọjọ lọ mọ̀símà mọ̀símà kò ríra o torí de eléyìí a jẹ́ pé anabi wa kú ànábì ń bẹ láàyè islam ó sì máa bẹ torí ẹ Anabi sallallahu alaihi wasallam ti mà ó ti mà yí pé gbọ́dọ̀ péyàn ọba pé kò ní kú àìkò sí lọ a ní kò pé ká máa bẹ láéláéláé gẹ́gẹ́ bí lílọ kò pé ká kú ní arábì wa sọ pé ayna ya ibadallah ìmọ̀lẹ̀ ń sá lọ ẹ̀yìn ẹrú ọlọ́ ilayya ọ̀dọ̀ mi ni ẹ máa sábọ̀ ana rasulullah ẹ̀mí ni ránṣẹ́ ọlọ́ arábì wa sọ pé ana nabiyyu la kadhib èmi là nàbí ń parọ́ ana ibn Abdul Muttalib èmi lọ́mọ mi Abdul Muttalib tẹ̀lé Abdul ah. aṣíwájú ńlá ni láàrin àwọn Quraysh torí ẹ̀ anabi nsọba àríyànjú ọgọ́rùn nínú èèyàn ẹgbẹ̀rún lọ́nà méjìlá tí wọ́n ṣẹ́kù pẹ̀lú anabi sallallahu alaihi wa sallam nígbà tí apá kan nínú àwọn olùmọ́ni àwọn èèyàn ṣẹ́kù anabi sallallahu alaihi wa sallam ni àti bá àti bí mélòó ni wọ́n nínú ẹgbẹ̀rún méjìlá ó túmọ̀ sí pé ètò pọ̀ jù wọ́n ti tú lẹ̀ nínú àwọn tó wá sẹ́kù yìí báyìí àrí Abubakar àrí Umar radiyallahu anhuma tẹ̀mọ̀kánà bisalòláà zẹ́lá zẹ́lá dakhaltu ana wa Abubakar wa Umar wa kharajtu ana wa Abubakar wa Umar ìgbà tí mo wọlé mo wọlé mi àti Abubakar àti Umar mi. mo sì tún jáde èmi àti Abubakar àti Umar hadith yìí ni Umar lò ní ìgbà tí nígbà tó rí pé wọ́n ti sáwọn lọ́gbẹ́ tó sì rí pọ́npọ́ kakú ọwọ́ ni kí wọ́n bọ̀ ń tọrọ lọ́dọ̀ ìyá ńlá wa Aisha anha dákun tí mo bá Abubakar tí wọn kàn Abubakar sẹ́gbẹ́ anabi torí anabi sọ pé. mo wọlé èmi àti Abubakar àti Umar mo sì tún jáde èmi àti Abubakar àti Umar àti ránàbí àti Abubakar nìṣó ẹ dákun ẹ jẹ́ Umar náà kún wọn o tó báyìí ní Aisha ní kó burú tó bá kú wọn wá sí síbẹ̀ tọ́ eléyìí jẹ́ báà àtúrí àbúrò bàbá ànábì kì ṣe bí àwọn bàbá òfò wọ́n mọ̀ ẹ̀ńtẹ̀ ti ń gbó wa lẹ́nu pọ̀ nù fámìlì ẹjọ́ kú lónìí èmi ọ̀sà rárá ó di o ti ànábì sallallahu alaihi wasallam. àrí àrí tọ́jú ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì àtúndì al-Fadl ọmọ Abbas tọ́jú ọmọ tọ́jú ẹ̀gbọ́n fún Abdullahi bin Abbas àrí Abu Sufyan ibn al-Harith tọ́jú ọmọ ọmọ ìyá bàbá ànábì wọn náà tún dúró tá ànábì asára púpọ̀ nínú àwọn sàhábà tó fi dórí Usama ibn Zayd tánàbí nífẹ̀ẹ́sí tó tún nífẹ̀ẹ́sí bàbá rẹ̀ ọlọ́run kó yanu sí gbogbo wọn. alábi sallallahu alaihi wasallam wá pa àbúrò bàbá rẹ̀ láṣẹ al-Abbas Abbas yìí ọjẹni tó lóhùn ó lóhùn dájú tó bá ń sọ̀rọ̀ rẹ̀ máa rìn alábi wá pa láṣẹ ya ashab shajara ẹ̀yin sọ̀hábà tẹ̀sí àtìlẹ́yìn ha nabi sallallahu alayhi wa sallam lábẹ́ bòjìgì eléyìí tọ́lọ́ ọba sọ̀rọ̀ yín lọ́wọ́ alukur'an laqad radiyallahu anil mu'minin idh yubayi'unaka tahta ash-shajara orí wọn wù. ẹ̀yin tẹ̀sí àtìlẹ́yìn ha sanabi sallallahu alayhi wa sallam lábẹ́ bòjìgì inú ilẹ̀ wà lónìí. wọ́n pè wọ́n bá báyìí wọ́n tún ní kó pè wọ́n ike ya ọ̀sáàbẹ̀ sẹ́mọ̀rọ̀ ẹ̀yin olùbánàbí nàdú lálẹ́ níbo lẹ wà. orí ìtàwọn ẹlẹ́yìn náà tún wú kálukú tún máa ronú àti padà. nígbà míì ó ní ya ọ̀sáàbẹ̀ suratul baqara ẹ̀yin tó ti gbẹ́ iná náà fọ suratul baqara fún níbo lẹ oníkálukú wọn tó bá ti gbọ́ wọn àti wọn ṣe múnáfìkì wọn a máa sọ pé ya labbayka ya labbayka à ń dá ọ lóhùn à ń jẹ́ ọ. wọn nà àkọfẹ nọọsì gbogbo èèyàn sẹ́rí padà wọn bọ̀ wá sójú ogun bẹ́ẹ̀ làwọn mọ́mìnì bẹ́ẹ̀ làwọn mọ́mìnì sẹ́mi pé pípé ìjà ń pè wọn nínú gbàgbọ́ òdodo wọ́n ń pè wá káwá wà lìjánná torí pé ibi táwa ń sá lọ ibi táà ti ní sórí rẹ nù nítorí pé tó o bá kú nítorí tọ́lọ̀ àlìjánná ni orí wọn padà wọn padà wọn padà bọ̀ wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó débi pé ibi títí ń gbìyànjú àti sá padà máa bọ̀ sójú ogun yẹn tí ràkúnmí rẹ kọ láti sẹ́rí padà ó sọ̀kalẹ̀ kúrò lórí ràkúnmí ni ó sì kó ogun rẹ àti nǹkan ajá rẹ̀ ó fi ẹsẹ sáré bọ tọ ní ìgbà tí àwọn ninu nínú àwọn èèyàn ẹgbẹ̀rún méjìlá ń padà dé Ànábì sallallahu alaihi wasallam ń pa wọn láṣẹ pé kí dúró ṣinṣin kí wọ́n sì jà tẹ̀mítẹ̀mí wa fi ọwọ́ rẹ̀ bu ìpẹ́ lẹ́yìn ti bẹ lọ́wọ́ bá tó sì ti tọrọ àmàṣe rẹ̀ wọ́n ni Allahumma anjiz li ma wa'adtani ìwọ Ọlọ́run pé àdéhùn ní tó gbé fún mi lónìí anábì wa mú ìpè yìí ọ̀dàlùwà kò sẹ́pẹ̀ nìkan nínú àwọn èèyàn tá a wí àfikọ́ jẹ́ pé nǹkan kan nínú ìpè yìí lọ bá a níbo ló ti wá bá wọn wọn lọ bá wọn lẹ́yìn ijó àtẹnu ìpè tá a nàbí sallallahu alaihi ń dà yẹn ọlọ́run gbé lọ bá wọn lẹ́yìn ijó àti ẹnu sáà lọ́ọ́ dà àbọ́lọ́ọ̀ lọ́ọ́ dà وما رميت إذ رميت ولكن الله رمى إذا تتا ولفا يقولتا ọlọ́wọ́ba lọ́ta ìgbà tó da wọn lé ìpẹ́ taa, tó da wọn da nítorí pé àwa lè nǹkan ṣùgbọ́n kó débi tí ó dé sí mú débẹ̀. wọ́n èèyàn yẹn ṣe pọ̀ ìgbà tánábì wàá dé pẹ̀ mélòó náà lè pẹ̀ náà fi máa wọ pé gbogbo ntọ́lọ́run bá fẹ́ ṣe yóò ṣe náà ọlọ́run wá fẹ́ nìkan lẹ́nu àfikọ́jẹ́ pé ìpẹ́ ìbá lójú ìpẹ́ dàsí lójú ó lẹ́nu tọ́ kí ló dé kí lè wá ṣe fún kálukú wọn náà ah, ṣe ra ẹyin tó mi bóòlù ó ṣe ajẹba ẹyin ó ríra náà ni wọn mẹ́rin tí wọn bá jà kó tó di pé wọn bá jà kálukú bẹ̀rẹ̀ sí ní fọ gbójú wọn bẹ̀rẹ̀ sí ní fọ ẹ mọ̀ pé ìrọ̀rùn lẹ́yìn ọpa ẹ kà sádànù ní tọ ètò tó bá rẹ nu kálukú pé wọn kó ìtọ́jọ pọ̀ wọn tó kú pàtó ẹgbẹ́ lélẹ́ gbẹ́ gbogbo ẹni olúwa rẹ sí wa kú fún ìpẹ́ àdúgbò tí orí ọ̀bà dúró déédéé ọwọ́ olejà lè jà tí orí wa tí ọba ti dúró lọ́rùn déédé lójú ogun ọwọ́ olejà nǹkan kan lọ láàmú lẹ́yìn jú nǹkan kan ọ lẹ́nu ìdààmú ti bọ́ o gbẹ ń tukutukutu ojú náà ń fọwọ́ gbó ọ̀hún ni ẹ máa yẹn wo ni mo fẹ́ yìn ètò yìn mí lójú gan sí òtò eléyìí ìní tó ṣẹlẹ̀ ń ló mú wọn má lè jà làwọn mùsùlùmí borí wọn àwọn mùsùlùmí wọn lé wọn wọn lé wọn lọ àwọn lọ́wọ́ akọ̀pàkọ́ nìsín táwọn mùsùlùmí lé wọn mú èyí tí wọ́n bá rámú pípa ni èyí tí wọ́n bá sì mú láàyè wọ́n mú wọn sọdẹ̀rú ẹ̀yẹ wọn kó wọn jọ wọn kó àwọn òrìjọ wọn kó àwọn òrìjọ tọ́ àwọn tó wá sẹ́kù náà mùsùlùmí kí ẹsẹ̀ gbogbo wọn ti padà ìgbà táwọn padà dé sí wọ́n bá kó gbogbo àwọn kèfèrí lọ wọ́n àwọn ẹni tó padà wá bá nàbí sallallahu alaihi wasallam ni wọ́n ti ṣekú pa ayé tí wọ́n sì pa wọ́n ti mú wọn wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ à nǹkan ìyàlẹ́nu ló fáwọn. bí kèfèrí ṣe pọ̀ tó níwájú ànábì sallallahu alaihi wasallam sẹ́mi kófin ọlọ́ọ̀ ni pé ìgbà tí ẹ̀sìn Islam kọ́kọ́ bẹ̀rẹ̀ èèyàn kan nínú mùsùlùmí lọ́lọ́ọ̀ ni kò dojúkọ káfìrí mẹ́wàá tó bá dogun torí látàrí imani mùsùlùmí máa ń ní agbára látàrí àgbàgbọ́ kèfèrí máa lẹ̀ kò sí bí ara kèfèrí ó ti ṣeṣe gìrìwò gìrìwò tó tí mùsùlùmí ó sì tínrín tí mùsùlùmí bá dúró gidi kìí ṣe gìrìwò kan inú ò lè mú gìrìwò méjì gan ló kù nísìn tẹ́lẹ̀ mẹ́wàá lọ́lọ́run pé ó wá sí méjì toró ó ti mọ̀ pọ̀ lẹ́ni wa ọ̀lẹ́ ń bá wa já. Ja níbẹ̀rẹ̀ sí islam ọlọ́run ní ẹnìkan wọ̀ gbọ́dọ̀ sáfihàn mẹ́wàá ẹnìkan wọ̀ gbọ́dọ̀ sáfihàn mẹ́wàá sẹ́mi pé àwa ń tiwa àwọn ọ̀kọ̀ ká kú nítorí tọ́lọ̀ kẹfìrí ò sì fẹ́ kú rárá rárá àwọn fẹ́ sẹ̀mí kódà kó ṣe yí pé páálí ni wọ́n máa jẹ gẹ́gẹ́ bí bisikíìtì tí wọ́n fi máa sẹ̀mí wàlá kẹfìrí wọ́n fara máa wọ́n fẹ́ kú. ìdí inú ẹ máa rí i pé àwọn ọmọ sọ̀rọ̀ àwọn ọmọ bẹ̀rù wọn máa pé ah kíníkan ọmọ sí ah, wọn kíníkan ọmọ jẹun kíníkan kọ ẹ ǹjẹ́ eh, òní má kú òní kú. wala tajidannahum ahrasa an-nasi ala hayatin ẹ rí i pé àwọn ni wọ́n jẹ́ olójú kòkòrò jù láti sẹ̀mí gbogbo sẹ̀mí kọ́ bá burú jù bẹ́ẹ̀ lọ wọ́n sàfẹ́ máa bẹ̀ láyé náà ni. ẹlẹ́sẹ̀ rí inú àdúrà tiwọn àwọn kíní kan tó dínà pé káyé rẹ ọmọ dáa àdúrà wọn nù àwọn ẹni tó fẹ́ gbogbo ayé ẹ jẹ́ àdúrà nù. tọ àwọn òsàdúrà rí wọn ní ọ̀run àwọn kódà o ayé àwọn kódà kí náà lọ mú lọ àlìjáná tiwọn wọn ti wà ayé tiwọn náà nù ayé wọn nù àlìjáná wọn. torí ẹ ó wàá yà wá lẹ́nu igbó àwọn mùsùlùmí mi náà wọn ti wá ń kàǹkó pẹ̀lú àwọn kèfèrí ọ̀kan ṣàdúrà wọn pa àwọn èèyàn péjọ síwájú rẹ̀ wọn á ní tọ gbogbo ìdààmú lé ayé yín lálẹ́ yìí báyìí yóò dìtà ẹnì ẹrí nǹkan mi sọ́ọ̀tì lọ́ba dé bí tó náà ti gba tiẹ̀ nu a'udhu billahi torí ẹ̀ àwọn ọ̀fẹ́ kú nígbà tí mùsùlùmí kan bá dojú kọ káfíìrì mẹ́wàá sọ ma pé ìwọ gbàtí ti mọ̀ pé tọ́wọ́ bá kú àlìjánnà ni wọ́n mọ̀ á tagbara tagbara tagbára tó bá sa ilé tó èèyàn mẹ́ta èèyàn mẹ́ta wọ́n ah, ilé pọ̀ <laughs> so gbọ́ ọba ti ra ọ̀kan mú tó sẹ́wọ́sẹ́sẹ́ gbogbo àwọn ipò òtúlẹ̀ ọmọ wa lé ìwọ́ tó ẹ̀kọ́ ọmọ alé ọmọ alé gbogbo wọn so ṣé ẹni tá a lé ló lè mú ni ni àbẹ́ni ń léyìn tó láwọn ti kọ̀ wọn kò tó bá sọ tó bá bá ilé yìí tó sọdà tó bá ilé tó sọ bẹ tó bẹlẹ yìí tó bá àwọn ńgbà tó yá ọjà torí ni wá ọlọ́wọ́n mọ̀ le lọ́lẹ̀ two to one àwọn àdújọ́ pé ní ẹ wá eléyìí ní èèyàn hundred thousand sí èèyàn twelve thousand ṣé mo kó to ten. bó tilẹ̀ jẹ́ pé ó ti ju one to ten lọ díẹ̀ so kí á ní túmọ̀ eléyìí gbàdúrà pé kí ló dé táwọn ẹbí òfin gbà pé káwọn sọ̀hábà sá lọ gbé gbà tó ṣe pé ti kọjá èèyàn méjì séèyàn kan àwọn adúrú kẹfìrí tí wọn máa dojú mùsùlùmí kan so àwọn ìmáàmù Malik àti madhhabu Maliki àwọn ní látara ogun yìí òfin kan jáde ń bẹ wípé mùsùlùmí wọn ò gbọ́dọ̀ rí mùsùlùmí kan gbọ́dọ̀ rí kèfèrí méjì sá lójú ogun wàá kọlù wọn ni ṣùgbọ́n tí ó kà àwọn mùsùlùmí bá fi lè pọ̀ tó bá tó ẹgbẹ̀rún méjìlá gbogbo bó tilẹ̀ wù kí kèfèrí ọ̀pọ̀ tó wà gbọ́dọ̀ sá bẹ́ẹ̀ ni látara ogun yìí ni wọ́n ti mú òfin yẹn wọn ọba jẹ mílíọ̀nù tí a bá ti pé twelve thousand àgbọ̀dọ̀ sá torí ìdí ni pé ànábì ni wọ́n padà tó ń ti kó ń ti pọ̀ kọjá àbí kí a ọlọ́run sì fún wọn sẹ́gun torí pé kìí ṣe pípọ̀ làwa máa fi borí jàmà bá dúró pọ̀ nìkan ló lè ràn wá ṣe ni fi borí. látọ̀dọ̀ Yazid ọmọ Unais ó ní wọ́n ń bẹ pẹ̀lú anabi Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ ogun Hunain ajáde ní ọjọ́ tó rùn mú kankankan àwa sọ̀kalẹ̀ sábẹ́ bòójì gíga nígbà tó rùn yẹ tàrí mo wọ ẹ̀wù ogun mi mo sì gun ẹṣin mi mo sì lọ sọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam pátá nàbí ń bẹ lábẹ́ àti bàbà tí wọ́n bá ta wọ́n sọ pé assalamu alayka ya rasulallah wa rahmatullah mo kí ànábì bẹ hàn rọwà sásìkò àti lọ́tù tó báyìí faqala ànábì ní bẹ́ẹ̀ ni ànábì wa ni wà báyìí pátá nàbí pé Bilal. Bilal wa dáhùn lóhùn rárá òdì rẹ̀ nígbà tí ó dìde wọ́n dàbí òdì ẹyẹ tó fò wọ́n ní labbayka wa sa'dayka wa ana fida'uk wọ́n dá ọ lóhùn ìtẹ̀lé tí a máa já sórí rẹ̀ èmi yìí mo ṣetán láti fẹ̀mí mi fi ṣe ìràpadà fún wa Ànábì sallallahu alaihi wasallam yẹn nìkan tí kú bá ń bọ̀ tẹ́nìkan fẹ́ pa anabi sallallahu alaihi wasallam mo ti ṣe tán láti dàyàkú ọ̀tá náà kọ́ pè mí kọ́ mọ́ra anabi pa sáwọn náà lè ṣe bẹ́ẹ̀ nítorí pé kíkọ́ pa wà kọ́ mọ́ pa anabi tó bá pa wà láyé anabi wà láwù pé anabi mani sallallahu alaihi wasallam faqal anabi ni asrujli farasi farasi bá mi tẹ́ ìtẹ́sórí ẹsẹ̀ mi báyìí anabi yọ ìtẹ́ ìjáde kò sí àmì ìgbéraga mbẹ kò sí àmì ìsefùkẹ mbẹ torí pé onítẹríba àgbàlá anabi sallallahu alaihi wasallam báyìí ni wọ́n tẹ́ ìtẹ́ sórí ẹsẹ̀ anabi sallallahu alaihi wasallam anabi gbẹsìn àwọn náà gbẹsìn. à ń lọ à ń lọ ní alẹ́ yẹn. nígbà tí àwọn ẹ̀sìn tiwa àtẹ̀sìn tàwọn kèfèrí tí wọ́n fojú gánni ara wọn àwọn mùsùlùmí túlẹ̀ bí ẹ bọ́lá ọ̀sẹ̀ sọ pé thumma wallaytum mudbirin ẹ̀ túlẹ̀ alábi sallallahu alaihi wasallam sọ pé ya ibadallah ẹ̀yin ẹrú ọlọ́ ana abdullahi wa rasuluhu ẹ̀mí màlẹ́rú ọlọ́ ẹ̀mí mànìránṣẹ́ rẹ̀ ẹ̀mí bẹ́ẹ̀ náà nànàbí wa sọ pé yá ma'ashara al-muhajirin ẹ̀yin tẹ́ ṣe hijirada ana abdullahi wa rasul ẹ̀mí màní ẹrú ọlọ́run ìránṣẹ́ rẹ̀ báyìí lọ́sọ̀kalẹ̀ kúrò lórí rẹ̀ ó sì lọ́ọ́ fi ọwọ́ rẹ̀ ó fi bu ẹni tó wá súnmọ́ lọ lọ́jọ́ yẹn. níbi tá a dúró wọ́n sọ fún mi pé báyìí nàbí ṣe bu ẹ̀pẹ̀ yẹn ọ́ dalu àwọn kèfèrí lójú báyìí anábìyàn ni ṣáàtìlú ojú ojú àwọn wọ̀nyí kó burú ojú wọn kó burú báyìí ni ọlọ́wọ́n bá ńlọ sẹ́gun àwọn kèfèrí yìí tọ́ ọ̀kan nínú àwọn kèfèrí wa sọ ó lẹ́nìkan ọ̀sẹ́kù nínú wa lọ́jọ́ yìí o àyàfi kọjá pé ẹyinjú rẹ̀ méjèèjì àti ẹnu rẹ̀ ló kún fún ìpẹ́ yìí mà sí pé kóró ìpẹ́ kan lọ́dà sí wọn lójú ó ní kò kú ẹnìkan nínú àwọn òun jẹ́ kẹfẹ́dí lọ́jọ́ náà ẹnìkan ọ̀sẹ́kù nínú àwọn àfikọ́ jẹ́ pé ìpẹ́ kún ojú rẹ̀ bákété ó kún ẹnu rẹ̀ bámú subhanallah ó ní àwa bẹ̀rẹ̀ sí ní gbọ́ igbe kan láàrin sánmà àtilẹ̀ ó ń dún gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n ń gbé irin kọjá wọ́n ń gbé irin kọjá lórí igbá rin tí wọ́n ń gbé tíwèé kọjá lórí abọ́ rin ẹ̀bùn bí ó sì máa dún kírrrr wọ́n ní bẹ́ẹ̀ là ń gbọ́ òun yẹn láti sàmà. báyìí ni Abu Dawud At-Tayalisi ló gbé ẹgbàá wáyé jáde àtàwọn olùmọ̀mí. tọ́ọ̀ àwọn nǹkan ìyàlẹ́nu ńlá wọ́n ṣẹlẹ̀ ní ọjọ́ yìí yẹ́wà ṣe ni nínú ẹgbàá wa mi eléyìí tí al-Imam al-Bayhaqi tó gbé jáde nínú tírà rẹ̀ Dala'il an-Nubuwah ẹgbàá wa yìí wá látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud ọlọ́wọ́n bá pé ẹnu sí i ó lè mi bẹ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam lọ́jọ́ ogun Hunayn àwọn èèyàn sì sákú lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam èmi sákú pẹ̀lú rẹ̀ àtàwọn àti àwọn èèyàn bíi. Eh, ọgọrin nínú àwọn muhajirun àtàwọn awọn àwọn ti wá adójúkọ wọn ni o àwọn òkọyìn àtúlẹ̀ àwọn ọlọ́wọ́ bá sọ ìbàlẹ̀ ọkàn sí lọ́kàn àwọn tá a dóyìn ọlọ́wọ́ fi wá lọ́kàn balẹ̀ wọn lọ́wọ́ ń bẹ lórí rẹ̀ àwọn kan sọ pé sin anábì ń lọ níwájú báyìí ní bàtà rẹ̀ ńlọ́dẹ̀gbẹ́ ẹni tí ó ṣubú anábì sallallahu alaihi wasallam lòun náà bá dẹ̀gbẹ́ lórí ìtẹ́ tó wà lórí ìbáta wá sọ fún ìbáta pé gbéra dìde gbé wa ni bá mi bu ìpẹ́ ẹ̀kún ọ̀kà wọ́n tún bá sì pé bí wọ́n mọ̀ ni kọ́ bọ̀ bu sọ̀rọ̀ nke kálukú rí ní ọsọ àwọn kan lo bí ló kù ní ní tó ni pé ó ní kí n bò ń bu ìpè ṣùgbọ́n ìwọ pé ìbáka yẹn lọ sílẹ̀ bí ìgbà tánàbí ló ṣe bí ìgbà tó bu ìpè ńlẹ̀ ṣùgbọ́n Ibn ní rárá mo bu fún ju wọn ló kún fún ìpè ni àwọn wọn wá dá lóhùn wọn ní gbogbo wọn bẹ́ẹ̀ bì anabi wa ni ahtif bihim kígbe pè wọn fahataftu bihim wọn wá kígbe pè wọn faja'u gbogbo wọn dé wa suyufuhum bi aymanihim wọn ní kálukú wọn wọn fi dàsí apá ọ̀tún wọn ka annaha shuhab wọn dàrí gẹ́bí wọn dàrí gẹ́bí iná tó malẹ̀ báyìí ni àwọn kèfèrí làwọn tú sílẹ̀. Al-Walid ibn Muslim ọ̀nà àgbẹ̀ ẹgbà ọkàn wa láti ọ̀dọ̀ Shayba ọmọ Uthman Shayba ọmọ Uthman yìí ọjọ́ kẹfìrí lọ́jọ́ yìí ó ní Shayba ọmọ Uthman ó nígbà tí mo rí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní ọjọ́ Hunayn tó ti kú nìkan níbi tó wà mo rántí bàbá mi àtàbúrò bàbá mi mo rántí bàbá mi àti àbúrò bàbá mi tó ṣe pé aliyu ló pa bàbá mi hamza ló pa àbúrò bàbá mi ṣe àpé lọ́jọ́ ogun Badr bàtà fẹ́ bẹ̀rẹ̀ sí ní jagun báwọn ṣe máa ń jagun nu nígbà yẹn wọ́n sọ pé ẹni tó bá dára rẹ̀ lójú nu yín kó bọ́ síta tí àwọn èèyàn rẹ̀kùrẹ́kù kan tí wọ́n kà kún tí wọ́n kà kún kankan ni wọ́n bá pè é wọ irú rẹ̀ kó alákàánú àwọn abẹnugan yín ni kó jáde so báyìí ṣẹ́yí báyìí bàbá rẹ̀ bá bọ́ta ń jọ yẹn àtọ́ bọ́ta Aliyu jáde tì gbogbo yẹn ọmọ wòran àwọn ọmọ yóò dùn àwọn ọmọ yìí náà dùn láàrin ojú ibi tíjọ ti ṣẹlẹ̀ so ọkọ lura wọn bàtà kọ lura wọn Aliyu mú balẹ̀ wọn ò ní rọ lura wọn kálukú ọmọ wòran ẹni tó bá tún láyà kọ́ bọ́ta. ẹni tó kọ́ pa ẹni àkọ́kọ́ yóò tún fẹ́ dí opó ńlò wọ́n tún dojú sáyọ̀ kí yóò ti máa rẹ̀ wọ́n ní kó wọn wá sẹ́yìn tẹnìkan náà mùsùlùmí náà bá jáde wọ́n lè wọ àti ta ni ṣé ìwọ tú ẹni tó jáde tó ẹ mọ̀ pé àwọn ń gbà yẹn wọ́n máa wò pé ẹnìkan lẹni gíga ẹnìkan lẹni ńlá báyìí ni Hamza Asadullah ọ̀nà jáde tì nígbà tó jáde tì ọ̀nà mú balẹ̀ tọ́ ńgbà tẹ́ni kẹta bá bọ́ tàbá tí wọ́n mú ọ̀nà balẹ̀ yóò bá di pé gbogbo ọmọ ogun atigun kínní atigun kejì wọ́n bá kọlù ra wọn gbà ní. tọ́ ṣé ti pé Aliyu àti Hamza pa bàbá òun àtàbúrò bàbá òun kí ló dé nítorí pé àwọn Lárúbáwá wọn máa ń pe kinní kan ní al-akhdhu bi-th-tha'ar al-akhdhu bi-th-tha'ar òun náà ni kéèyàn pẹlòmíì dípò ẹni tiẹ̀ tí wọ́n pa kó fi gbẹ̀san kò sí bí wọ́n sì pẹ nìkan fámìlì wọn tí wọ́n láwọn gbàgbé tí ẹnìkan tí ẹnìkan fámìlì ti ń fi ṣekú pa ẹnìkan tí wọ́n rí tọ́ba ń bẹ pẹ̀lú rẹ tó ń kẹ́ àyẹ́dá gbàgbé ọ̀rọ̀ àná kálíbà rẹ ní bá ṣeré ẹ wọ́n náà láti rọ ọmú ni tó àwọn ti mà bẹ́ẹ̀ nínú àṣà tiwọn torí ẹ̀ ṣé ìlú àwọn ọ̀ṣunmáà nìyẹn wàá wò ah ẹgbẹ́ ànábì nìkan ló dá wà níbí báyìí tóun bá pa ànábì tóun fi dí bàbá àtàbúrò bàbá òun kí ló burú mẹ́ tọ́ ó ní mo bá lọ mo fẹ́ gba pọ́ọ̀tù lọ rà ànábì mu mo bá rí i pé àbúrò bàbá rẹ̀ Al-Abbas ibn Abi Talib ibn Abdul Muttalib ó dúró ń bẹ̀ mo wá rí i pé a ah, eléyìí ò ní fi ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lẹ̀ ò ní fi ilẹ̀ fún mi pa o ó ní mo bá tún gbọ́nà oṣù wa mo bá tún rí Abu Sufyan ibn al ibn Abdul Muttalib mo rí ọmọ ọmọ bàbá ọmọ ọmọ bàbá ọmọ. ọmọ ọmọ ẹ̀yà bàbá anabi muhammed sallallahu alayhi wa sallam ọbọ níbẹ̀ mo a ah, ọmọ ọmọ ẹ̀yà bàbá rẹ̀ lélẹ́yìí náà òun náà ní filẹ̀ ẹ̀hún mo bá gbẹ̀yìn wọ́n bọ̀ rárá eléyìí sọ̀tún eléyìí wà lọ́sì mo wá gbẹ̀yìn anabi bọ̀ kúkú sẹ́ni kankan lágbẹ̀yìn kò sí àtànàbì sallallahu alaihi wasallam ju kí n ná ẹja sí kí n sá lọ ọlọ́run sì máa wù ọ̀ràn ọ̀nì ló jìjì nínú yọ sí mi gbọ́ ní mmabi tí náà gbà wá ó ní iná yẹn wá dà gẹ́bí ìgbà tí ètí máa sẹ́ wọ́n fẹ́ wọlé wọ́n fẹ́ wọlé <laughs> ó ní mo bá fọwọ́ bójú sẹ́ ojú mi ojú ọ̀fọ̀ tọ́ kò burú mo bá fẹ́ yín rìn lọ ẹni tó fẹ́ léèyàn mú gbàdé ẹni tí ń sá wọn tiẹ̀ má lọ fura wọn má lọ mọ̀pólú ẹ̀ èèyàn ń gbìyànjú báyìí bẹ́ẹ̀ lànà sallallahu alaihi wasallam ń wẹ̀yìn ìgbẹ́ mi bá gbẹ <laughs> gbogbo ọmọkọ ànábì ma gbogbo ti lọ ìbára mi ti wọ ẹgbẹ́ ẹ̀ wọ́n ní wọ́n ṣẹ́yìn bí a ṣẹ́yìn ẹ mọ̀ pé sẹ́yìn báyìí alámi ni wọ́n sẹ́yìn yà sẹ́yìn tọ́ olùlùmí ni súnmọ́ mi bì. wọ́n ní bí mo ṣe súnmọ́ àlànà ìwà ni allahumma adhib anhu shaitan wàhálà lẹ́sẹ̀tọ́ ni jìnnà sí. qaal wọ́n ní ni mo bá gbé ojú mi sókè sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam wíwò tí mo wá anabi lẹ́yìn rẹ̀ mo rí pé ìfẹ́ràn ẹnìkan tó láyé yìí máa mo fẹ́ràn rẹ̀ ju etí àti ẹyin jù mí lọ. ó ní bẹ́ẹ̀ lànà bí sọ pé wọ́n ṣẹ́yìn káàtìmí kúfà ọ̀yà wọn náà darapọ̀ máa mùsùlùmí má bá àgbẹ̀ fèrè jábà yìí má bá àdé mùsùlùmí. <laughs> Allahu akbar. yàtọ̀ sí wa irọ́ lásán babaláwo babaláwo àlùfáà ẹni tó bá sọ̀rọ̀ àmọ́ ní sọ́dọ̀ pọ̀lọ́. <laughs> sábàbà ọ̀rọ̀ fẹ́ gbà ní kí n sọ ọ̀dà lábàá àwọn babaláwo lásán ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ẹni tó wá láti wá pa àdúrà dárẹ́bì ṣe wọ́n lọ́n léṣe tó ní jìnnà sí ó ní ìgbójú sókè lẹ́yìn rà àfi kọjá pé òun ni mo fẹ́ràn ju gbogbo nǹkan lọ ní ẹni tí mo ti kórìíra ju gbogbo nǹkan lọ tó yẹ pé àti pa ni mo wá wá ọwọ́ adẹni tí mo wá fẹ́ràn ju gbogbo nǹkan lọ tẹ́lẹ̀ ìbáyé wa ajẹ́ pé àdùpẹ́ fọlọ́ tọ́ wọ́n tún gbọ́ ọ̀rọ̀ yìí wá lọ́nà míì ṣé ibàṣá padà gba ẹ̀sìn Islam ó tún wá nínú sahih al-imam Muslim rahimahullah wọn Abu Hurairah radiyallahu anhu ọgbà ẹgbà wọ́ọ̀rọ̀ wa wọn lànà Nabi sallallahu alaihi wasallam sọ pé wa utitu jawami'a al-kalim ọlọ́run fi ó fi ràn anábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ó ní ni bir-ru'bi masirata shahr tánàbí bá ń lọ bọ́ tàjà tí sì ń kó tí ó wọn tí ó lọ tí ó dọ́dọ̀ wọn bá ni ti máa bẹ̀rù wọn ò ní máa yìí kálukú ti máa gbọ̀n pẹ̀pẹ̀ wọn ò ní máa nígbà tí jàmbá dé torí ẹ ọlọ́run ọba wa ló ṣe bẹ́ẹ̀ fanabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ní fún ma anzalallahu sakinatahu ala rasuli sẹ́bẹ̀yìn ti sá ẹ̀yin rẹ̀ lọ́lọ́run ọba lọ́sọ̀ ìbàlẹ̀ ọkàn ọ̀sọ̀kalẹ̀ lé ìránṣẹ́ rẹ̀ lórí wa alal mu'minin ọ̀sọ̀kalẹ̀ lé àwọn olùgbàgbọ́ òdodo lórí nítorí pé ẹni tí ó jà tí ọkàn rẹ̀ ọba balẹ̀ kò ní lè jà. ọlọ́wọ́ bá sọ ìbàlẹ̀ ọkàn lé wọn lórí wa anzala junudan lam tarawha ọlọ́wọ́ wa sọ àwọn ọmọ ogun kalẹ̀ tẹ́ẹ̀rí ọsọ sọ àwọn màláíkà kalẹ̀ lásàkọ́ ni gbogbo ìpẹ́ yẹn kún ẹyinjú kálukú lásàkọ́ ni ìpẹ́ kún ẹnu kálukú lásàkọ́ ni àwọn fi ń pa wọn ní rọrùn torí bá tó ṣe lẹ́yìn náà kò sì sí ìgbà tí ọlọ́run ọba wa tó fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ tí ò ní ṣẹlẹ̀ àìkò kan dúró ti ọlọ́run ọba wa ní pàápàá dídúró ti lódodo ló ń dà wá láàmú ìdínú táwọn ò fi rí àrùn sí torí pé àdúrà kan lára bíi ṣe ọlọ́run lè ṣètọ́nu jìnnà sí ọba parí ìmánì sí wọnú ọkàn ṣé àwa lè sọrú rẹ ní ìsìnkú sì ṣẹbẹ nítorí pọ̀pọ̀lọpọ̀ kò sí ìmánì lọ́kàn wọn kò sí ìmánì lọ́kàn wọn bí àìsí ìmánì ti ṣe lágbára tó lọ́kàn wọn ìmánì ò lágbára bẹ́ẹ̀ lọ́kàn torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé ọlọ́run ọba a máa ran àwọn olùgbàgbọ́ òdodo lọ́wọ́ tẹ́ bá ti lè wà sín sí àfọlọ́ wàláì ọ̀yà ìlẹ̀nu ọ̀yà ìlẹ̀nu ọlọ́run máa dáàbò bò níwájú yóò dáàbò bò lẹ́yìn yóò dáàbò bò lọ́tù yóò dáàbò bò lọ́sì yóò dáàbò bò lókè rẹ̀ kò tún ní jẹ́ kí ilẹ̀ ọlọ́ọ̀mì gba ìsàlẹ̀ rẹ̀ ẹ dákun kí ló tún kù kò kù kankan àwa kan ó kù sọ́wọ́ wa dúró tọlọ lódodo ká mú amúnáfíkì ọ̀rọ̀ wa kí ni amúnáfíkì ó ní kí lójú ayé mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ní islam bá o nǹkan míì wọn mú mẹsì ìdí ìnù tó fi jẹ́ pé ẹ bá báyìí kì í sábà ṣe fún wọn ni torí wọn gbọ́ lọ́ngbọ́ gẹ́gẹ́ bọ́lá sọ pé wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun èyí tó pọ̀ jù nínú ọgbọ́lọ́wọ́ bá gbọ́ àfi kọ́ jẹ́ pé ọ̀sẹ̀ bọ̀ ni wọ́n ọ̀sẹ̀ bọ̀ ni wọ́n fẹlẹ́ ìjẹba wa adhaba alladhina kafaru ọlọ́sì fi àjẹ́ àwọn kèfèrí àwọn ẹni tá a pa ìyà wọ́n sì tún jẹ bàbá rẹ̀ lálùkìyàmù èyí tí ọba sì gba ìsìláàmù ni wọn tó fi kú ìyà tún ní bẹ fún lọ́la kìyàm wa dhalika jazaa'ul kafiri ìyà náà ni tàwọn kèfèrí láyé ìyà tún ni tiwọn lọ́run mo rò pé gbogbo ẹni tó bá lójú nínú wa yóò ṣàkíyèsí òdodo yìí báyìí kèfèrí ń jìyà láyé yìí wàláyé kèfèrí ń jìyà láyé yìí á pé ẹlòmíì ọmọ yóò sì máa fọ́ gbogbo òlúkà lẹ́sẹ̀ lásán láì bọ́ bàtà kí ló dé ó lẹ́sìn ẹ̀sìn tàwọn ń tọ́gbà nù à orí ìwọ ẹsẹ̀ ó nu bíbélì láti rí kà pé ẹ máa rin sẹ̀káyò ẹ máa wọ bàtà o ẹ máa fẹsẹ̀ tú pálábá o ẹ máa fẹsẹ̀ lórí ẹ̀gún o wọn ní kò kò ní ìdìkọ́ wà nu bíbélì torí pé bẹ́ẹ̀ làwọn ọ̀gá àwọn sọ torí ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah wal masih ibn maryam àwọn olùmọ̀ wọn àtàwọn sẹ̀sìnsẹ̀sìn náà wọn ni wọ́n sọ di olúwa tí wọ́n ń sìn yàtọ̀ sí Allah torí ẹni tí pító bá ti sọ náà lẹ̀sìn tí rẹ́fẹ́rẹ́n bá ti sọ náà lẹ̀sìn àwọn ò nídìí láti sọ pé ń bo lọ́wọ́ àánú kìnnì kan ń bo lọ́wọ́ ẹbẹ́ ẹlẹ́wọ̀n béèrè pẹ́ẹ́rì rẹ̀ ẹ̀rí bá àbọ̀fẹ́ sórí bú sọ̀rọ̀ táwọn sọ fún wọn àbí èṣù fọwọ́ lé orí ẹ̀mí ẹ̀ ẹ̀ takoti bàbá ṣé táwọn ni bàbá náà nu ìwò <laughs> ṣé wọ́n ni bàbá eléyìí túbọ̀ sí pé gbogbo àwọn agbárí rọ̀ ẹ̀rí pé ìyá náà ni wọ́n ń jẹ láyé bíbá gbàtọ́ ọ̀gá ò rí bàtà tó ṣe déédéé ẹsẹ̀ tiẹ̀ ọwọ́ akókó rí pé kó wọn máa rìn káyé àwọn ọmọ lẹ́yìn wa wò pé kó lọ́gọ́ òsè wa máa rinṣẹ̀ táwọn máa wọ bàtà agbọ́ pé bẹ́ẹ̀ máa ń jọ rìn lọ ẹni bẹ́ẹ̀ nú ẹ̀kọ́ pé bọ́gà yín ọ̀bá wọ bàtà ọ́ kẹ́yìn náà máa rinṣẹ́ gẹ́gẹ́ àṣà àwọn ẹni tí ò láròjinlẹ̀ ìgbà tí wò wọ bàtà sẹ́mi àwa ní wọ̀ sọ́lọ́ wa sọ pé nítorí tí àfa tí ò ti wọ bàtà kẹ́mi náà máa rinṣẹ́ àwọn àfa àkọ́tàlí lóòótọ́ àfa àkọ́tàlí lè ṣe bẹ́ẹ̀ àfa àpààyàn ah, sórí ibú ni èmi bàtà bàtà bí kí wàtà àfa àfa awa awọ bàtà ọmọ ọmọ jáde bí àwọn aláǹjẹnu ọkọ jáde pé bàbá ẹ̀ bàtà bẹ́ẹ̀ ni bá a tọ wọ́n wá wọ bàtà ọ̀dà ẹni tó ọ wọ bàtà bàtà ò yọ lẹ́sẹ̀ rẹ̀ mọ́ láéláé èyí lè má mú kan pẹ́ dé ẹnìkan wá lọ sí lè má mú fáwọn èèyàn bí lè má mú the original ṣe awọ ọyàn yóò gan ọmọ ń dì ní láéláé lọ́ba dìde làwọ́ bá lẹ̀ máa ń dì awọ ọlẹ̀ máa mú ọlẹ̀ máa ń dì bẹ́ẹ̀ bá lẹ́yìn tipátipá yóò bó tìdítìdì nì so àwọn àfa babaláwo nìyẹn àwọn ló máa ń ṣe bẹ́ẹ̀ so tó ń bá rí tí ọmọ kí wọ bàtà mi tó ti wọ sáwọn kí wọ́n bàtà wọn yóò gan ọmọ lẹ́sẹ̀ àbúrò wa jẹ́ pé òní wọ bàtà bẹ́ẹ̀ náà ni ẹ ra àwọn mi yọ kàn máa lu aago ká ni wàhálà aago ntẹ́lẹ̀ náà tí wọn bá jẹun kánú kò lè gbé lásán kan wọn sọ pé tí bá ń bẹ ń lé mọ̀lẹ́kà ò ní wọ ọbẹ̀ aago tó sojú fóòtò fóòtò yọ máa lulu gbẹgbẹgbẹ ó ti dé ó ti dé o ti fẹ́ dé ó ti fẹ́ dé ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ó kí ni ń bọ̀ <laughs> so bí ó máa lu ká ẹ ṣe ọkọjá punishment bí kéèyàn ọsẹ kí wọn á ní ó ṣe léyìn fọ́sẹ̀ méjì ó tó yàn ẹlòmíì oríta lẹ́fìbà aago mẹ́ta àbọ̀ láago mẹ́ta àbọ̀ òru ni ó tún máa ké títí di aago méje ni ó ṣe bẹ́ẹ̀ káà ti ṣe iya ìyá náà ń gbogbo gidi abẹ́ni tí ń ké tí ń su ara yẹ pátá rẹ wò òun ti ó ti pọ̀ jù ìyá náà gbogbo ẹ̀ wàláì láyé ń bí ìyá ni lọ́la kìyàmọ̀ ńkọ́ ìyá ńlá. ثم يتوب الله من بعد ذلك على من يشاء ẹ̀yin gbogbo eléyìí ẹni tó bá gba islam nínú wa tó wá di mùsùlùmí ọlọ́run bó forí ẹni tó wu ọlọ́run pé di mùsùlùmí nínú wa ọlọ́run forí subhanallah sẹ́bi náà láàmú ẹni tẹ́nìkan níjọ́ náà ìpẹ́ kún ju gbogbo wa kí á ló dé táwọn àbí wá láǹfààní kọ́ mọ sọ̀rọ̀ fáwọn ní ó ti dọ̀kan nù wá nì òun náà ti di mùsùlùmí báyìí torí ẹ àyèfi búyà pé wọ́n tọ́jọ́ pé ń jó wọn wé ọ̀sẹ̀ sí Islam wọ́n tọ́jọ́ pé káfìrí ni ọ́ tí bá ṣe bàbá babaládá ni tọ́lọ̀ fi sàánú ẹ̀ àbí òye àà ìwọ́n ń kọ́ tàbí ọlọ́ọ̀ fi sàánú tiẹ̀ torí ayé fi búyàn ká sọ pé níjọ́ ni wọ́n gba islam gbogbo èèyàn náà ni nítorí gbogbo ẹ̀ bọ́n bá bí wọ́n mùsùlùmí bàbá ẹ̀ ńkọ́ tó bá bí bàbá ẹ̀ mùsùlùmí bàbá bàbá rẹ̀ ńkọ́ bàbá bàbá rẹ̀ wọ́n bí mùsùlùmí bàbá bàbá bàbá ó padà bá àwọn kèfèrí tí wọ́n kún lé yín bàjẹ́ ọlọ́nkẹ́ padà sàánù wọ́n tiẹ̀ torí àdúpẹ́ fọlọ́ wọ́n máa bú àwọn èèyàn wọ́n máa lẹ́yìn wò kẹ́bí sí máa ń ṣẹlẹ̀ àwọn ẹ̀yà mẹ̀yà pọ̀ nàìjíríà ìbáyìí mùsùlùmí sí mùsùlùmí àwọn kan máa wura àwọn lórí dínà wọ́n máa àwọn kan fake wọ́n máa àwọn kan fake haúsá máa sọ pé ẹ̀yin mùsùlùmí yorùbá kékin islam kékin ẹ̀yin wọn nǹkan kú ẹ̀yin wọn nǹkan kú sẹ́yìn máa wọn <laughs> nǹkan kú ìyẹn ni pé islam lánàá ókè ẹ̀yin kan látàlùkì àmọ́ wọn ti wá àbẹ́ẹ̀kọ́ ni. so irọ́ lásán àwọn bàbá ńlá àti iná lọ sí wọn ṣe kèfèrí mushrikuna gidi mushrikuna gidi so nítorí ẹ ọlọ́wọ́ bá ní sànú àwọn èèyàn ti ṣe wọ́n ní mùsùlùmí agbárí àtọ́gbọ́n kọ́ ẹ̀hẹ́n nìkan wa gba islam wa ti wá wà ń bẹ̀ láti jẹ́ ẹ̀dógún kò túmọ̀ sí kíkà máa bẹnu àtẹ́lù torí

ìyẹn lẹ gbé inú ọkọ̀ kì í ṣe mala ok mala ó <laughs> mala yìí ṣe yàn àbí torí pé ńgbà tí dírẹ́bà bá ń wá wàkúwà ìyẹn lẹ kó inú ọkọ̀ kìí ṣe mala ok mala ẹranko làwọn torí àwọn ẹ̀yà mẹ̀yà ká lọ nọ̀rọ̀ wa ni kò yé jẹ́ káwọn èèyàn nílọ síwájú láéláé mọ́tò èèyàn mẹ́ta ni wọ́n ní ẹni méjì mọ́là kan ńlọ́kù ok mọ́là yìí sẹ́ni dípò kẹ́ sọ pé èèyàn mẹ́ta ló kú o wọ́n á sọ pé èèyàn méjì mọ́là kan èèyàn ẹ̀dá kò sẹ́ra kó wá ní mọ́là ó túmọ̀ àwọn èdè ń ká máa há kó lẹ́nu wa ọlọ́wọ́n bọ̀ fẹ́yàmẹ̀yà inna akramakum indallahi atqakum torí ẹni Abu Dharr radiyallahu ọlọlọ máa tó sétí ẹnu rẹ yí ọ̀njọ́ wọ́n bá bú Bilal wọ́n ọmọ tó ọmọ ya dúdú tọrọ dẹtí anabi Abu ọfẹ lè pé ni ọba ṣe tó tó bá pé ìyá òun ò tí ì bí òun kó tó dòní níbi tí tó dorí alákòóbá tó tó ọ̀fẹ́ sí tọ́ arábìnrin antamroon fíkà jahiliya ìwọ ayé ojú dúdú ń bẹ lára rẹ̀ àbúdárò wa gbé ẹ̀kẹ́ rẹ̀ lílẹ̀ wọ́n wá ní kí Bilal ọ wá tẹ̀ kọjá bóyá Ọlọ́run fi forí jùn Bilal ní rárá mi ò ní tẹ̀ ẹ̀kẹ́ tiẹ̀ kọjá <laughs> so inshàlá ọlọ́run ti forí jùn àmọ́ kẹ ẹ̀ wò sàábé ni bá ẹ wá wà ànábì sallallahu alaihi wasallam ànábì tí èfi gbà kan bọ̀ kanú rárá tí èfi kan bọ̀ kanú rárá ànábì ni ìwú àbúdárì iṣẹ́ ayé dúdúdú wọn bá torí àwa náà especially mùsùlùmí lélẹ̀ mùsùlùmí ni wọ́n à ẹ dákun kí ni kí ni tó tún fẹ́ yá yìí kò sí tó fẹ́ yá yìí. àwọn nǹkan míì tẹ rí yẹn táwọn èèyàn máa ń tìtorí rẹ̀ yára wọn ọjà máa ń kankan irọ́ lásán ni irọ́ lásán ni ẹ̀yà irọ́ lásán ṣe náà láwa tìtorí rẹ̀ máa jà ẹ́n tá a ní ẹ̀yà tẹ́ǹjọ́ ń jà tí ó rí tiẹ̀ ò sí lókè tiẹ̀ náà sì ń sálẹ̀ tá a lè yà ń jà tí ò lẹ́nu lágbárí tó náà fi ń sọ̀rọ̀ tá a lè yà ń jà tó náà ẹ̀ ah, ó wu kálímà kí Allahu akbar ọlọ́run lọ dá wa ẹ wo bá a ṣe jọ rí bákan náà àmọ́ tí lè bá sọ̀rọ̀ èdè tiẹ̀ yàtọ̀ sí tèmi tèmi náà yàtọ̀ sí tiẹ̀ àfi ká máa wọ ẹni tí ó bá wa tí ó bá wa tú ọ̀rọ̀ láàrin ara wa ká tó gbọ́ra wa ah Allahu akbar nítorí òun fẹ́ ká tara rẹ̀ máa ma nù àmọ́ kì í wá sí pé ah, ìwọ ìyá kan ìwọ kìnnìkan kan ìwọ kìnnìkan kan tẹ́ sàṣeyàn nírú rẹ̀ ọmọ àdàlámù gbogbo ẹ̀yà kan wọn máa wò pé ẹ̀yà àtàwọn lọ́dájọ ẹ̀yà míì lọ ni ẹ̀rì tí yorùbá bá pe gbogbo ẹ̀yà míì náà ìpèkúpè ìpèkúpè kò dájú pé ẹ̀yà kan bẹ láyé tá ń pè ní yorùbá pé pè yín nù <laughs> tí àwọn bá wá tó sọ fún wa pé báyìí ló àwọn táwọn bàbá tiwa ti pè yín làwọn so bí kálukú ṣe wà nù torí kálukú superiorize ara tiẹ̀ ni àmàlà àmàlà là ń sọ so nítumọ̀ ni kò nítumọ̀ kò nítumọ̀ màlà kò nítumọ̀ haúsá haúsá haúsá ni wọ́n ń jẹ́ kì í ṣe màlà torí pé màlà nísìnyí sáwà lè gbà pé nìkan kò àmàlà sẹ́yìn lè gbà. ẹni kò sẹ́ni tí nù yìí torí mọ́là ò là mọ́là ò là ẹ ẹ Robert ẹ ẹ léde Yorùbá wa kálukú mọ̀ pé ni ńgbà tá a ní mọ́là mọ́là ò là ò <laughs> torí léde Haúsá táwọn bá fẹ́ mọ́là wọn sọ àwa sì ní kíni mọ́là bàbá wa tún yorùbá ṣe títí yóò ní kíni mọ́là níjàre kíni ẹ wá fẹ́ máa kíni ẹ fẹ́ máa sọ ń bẹ̀ àwọn tó ní là so ó túmọ̀ sí wípé àwọn èdè èdè tí máa fi hàn pé kálukú ara tiẹ̀ lọ́kàkùn yìí ara tiẹ̀ lọ́kàkùn ọ̀kẹlòmíkan tó táwọn náà bá sì wí àwọn náà sọ wípé kí ni ẹlẹ́yìn ah, ṣe dédé ìyẹn ni pé bayerbe bayeruba bayeruba ẹni tó jẹ́ yorùbá èsì kí wọ́n ń bu yín èsì kí kí wọ́n bu yín ìyẹn ni kẹ́ni tó jẹ́ pé di tiẹ̀ yorùbá ni làwọn ń sọ yín tọ́ bọ̀tà àwọn náà wọ́n lóríṣiríṣi pé àwa ni kẹrìṣẹ́n halitta gbà tó lọ́n dá gbogbo èèyàn táwa la kẹ́yìn pé yorùbá lọ́lọ́n dá kẹ́ ẹ lẹ́sìn wá ní fáìlì tọ́lọ́ ti sọ pé haúsá lọ́lọ́ kọ́kọ́ dá yorùbá lọ́wọ́ sí kíni yorùbá lọ́kẹ́ owó kálukú wọ́n sá ń blu ara wọn náà ní kékeré ni wo àyù sọ̀dà àbíká tó pé ibo tí gbogbo wa ń rọ̀jò lé lórí ó yẹ kí gbogbo wa. kama pe muslim alimuslimu akhul muslim mùsùlùmí ńkọ́ ọmọ ya mùsùlùmí. nítorí ọ̀rọ̀ ọbẹ̀ ẹni pé ẹni tó gba islam lónìí o le dá ata àwọn tá a lọ gbogbo títí ń gbọ́ tí ń ṣe ń nilo nílò bí ṣe àwọn sì wọn kékeré ní kí ló lè bá àwọn tó pé àwọn bàbá wa àwọn bàbá bàbá wa ń tán sẹ́nu pé islam ò lè làwọn mọ̀ pé bàbá mi àwa mọ́sálásí wá sí mọ́ àṣẹ sọ láti lé járe òun sì gbọ́ pé ọkùnrin ọ̀gbọ́dọ̀ sì sọ láti lé mọ́sálásí náà ni wọ́n ní àá ah, ah, bàbá yìí tiẹ̀ fẹ́ lé ju tàwa tó ọba ń bẹ̀ lọ. áwù òun <laughs> sì pé òun ti gbọ́ pípé mọ́sálásí ni kọ́kùnrin tó máa ṣe sọ láti ẹni kókò ní gbẹ̀yìn wọn ó sì tún gbọ́ pé sáfù alákọ̀ọ́kọ́ ọ̀dà ju gbogbo sáfù mi lọ ẹ̀yin lè má mú lọ́gbà gbogbo gbà. ẹ̀yin ó sì dé ẹ̀yin lákọ́kọ́ dé bá kí wọ́n tó pèpè fún sọ́lá ẹ̀ bá jókòó lẹ́yìn bàbá ẹ̀ bọ́ wájú ẹ̀sájẹ́ ń jókòó bí. nítorí pé ẹ̀yin ń ṣe ń ṣe pé àṣà ni òun sì ń ṣe ń ṣe pé òfin ni so ó lè dáa jù wá lọ ní tí sì máa ń sábà ṣẹlẹ̀ nu ẹ wọ àwọn òyìnbó tó ń gba ìsìláàmù yẹn la ilaha illallah ẹ̀yàn ó rí wọn ẹ̀yàn ó sì fojú dira rẹ̀ gbogbo tó ń bá ti gbọ́ báyìí yọ bẹ̀rẹ̀ sí apply rẹ̀ ni yọ bẹ̀rẹ̀ sí apply rẹ̀ ni pé anabi sọ báyìí anabi tún ṣe báyìí ẹ rí tẹ bá rí lọ́la yọ dáa ju tòní lọ wàláì torí ẹ ń lọ sí jẹ́ pé inna akramakum indallahi atqakum wallahu ghafurur rahim aláforíjì lọ́lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa. tó bá forí jìn ní tán àtùmọ̀ akẹ́ni ọlọ́run forí jìn wá ọlọ́run dákun sí wa lọ́kàn náà ẹni tó tún kẹ́ ọlọ́run bá wà ní yá ayyuhal ladhina amanu innamal mushrikuna najasun fala yaqrabul masjidal harama ba'da 'amihim hadha wa in khiftum 'aylatan. فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صادرون الله بلدعوة أوفوا عنه inú àyà kejìdínlọ́gbọ̀n àti ẹ̀kọ́ kàdínlọ́gbọ̀n yìí gẹ́gẹ́ كذا ti àwọn ọ̀sẹ́bọ tí ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ṣe pé nǹkan míì tó yàtọ̀ sí bá ni wọ́n ń sìn ohun yòówù wọ́n lè máa sìn ọ̀sẹ̀bọ náà ni wọ́n téèyàn bá ti sin lọ́wọ́ kọ́dà tó fi dórí ẹni tí ń sin lọ́wọ́ tuntun sin nǹkan míì pẹ̀lú ẹ̀ ọ̀sẹ̀bọ ló ń náà gan alára ọlọ́run ni yá ayyuhal á pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin ọmọlẹ́yìn ẹ̀sìn sọ yín dẹni tó mọ́ bákan náà pàápàá yín gan ẹni mímọ́ nìyí ọlọ́run la pè yín ọlọ́run la pè yín innamal mushrikuna najasun ọlọ́run ní kí ẹ mọ̀ pé àwọn ọ̀sẹ̀bọ wọn jẹ́ nǹkan kan bí ìbá ṣẹ̀gbìn gbogbo ọ̀sẹ̀bọ ọ̀sẹ̀bọ gbogbo ọ̀sẹ̀bọ ọlọ́run ní wọn jẹ́ nǹkan kan bí ìbá ṣẹ̀gbìn. فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا torí náà lẹ́yìn ọdún yìí wọ́n tún gbọ́dọ̀ dé mọ́sálásí mọ́kà bọ̀ wọ́n mọ́ láyé lẹ́yìn ọdún yìí wọ́n tún gbọ́dọ̀ dé mọ́sálásí mọ́kà bọ̀ wọ́n mọ́ láyé táyé dàlùkìyàm ọlọ́run pa wọ́n láṣẹ pẹ̀lú pé àwọn ọ̀sẹ́ bọ̀ wọ́n gbọ́dọ̀ dé mọ́sálásí mọ́kà bọ̀ wọ́n mọ́ kí ló dé nítorí pé ẹ̀gbin ni wọ́n látàrí ẹ̀sìn tí wọ́n ń ṣe ni wọ́n ṣe di ẹ̀gbin mùsùlùmí tiẹ̀ ẹni mímọ́ ni ẹ̀sìn sọ́dọ̀ ẹni mímọ́ pàápàá rẹ̀ gan ẹni mímọ́ lọ ṣùgbọ́n káfíìrì ẹ̀sìn rẹ̀ sọ di ẹ̀gbin ọlọ́ọ̀ni wọn gbọ́dọ̀ súnmọ́ mọ́ṣáláṣí àbọ̀wọ̀ mọ́ mọ́ṣáláṣí ọlọ́ọ̀ tẹ́ sọ pé al haram ìyẹn ni mọ́ṣáláṣí yìí. mẹ́kà ọrọ yìí ọ̀rọ̀ àgbà lórí mẹ́sàlásì nìkan ọ̀kárí gbogbo haram ọ̀kárí gbogbo haram nítorí pé mẹ́kà yẹn haramun ayé ni gbogbo ìlú maka tẹ́rí yẹn haram kò tún àmọ́ nínú ìlú yẹn lásán ó tún kọjá ìlú yẹn ó lọ sí ni Mínà náà ó tún kọjá náà haram ni. gbogbo bẹ yẹn a kì í sọ dẹ́mbẹ̀ ẹ bá a máa gbé ihram kẹ̀kẹ́ máa gbèrú a kì sọ dẹ́ ní gbogbo bẹ yẹn gbogbo ẹranko tẹ bá sì sọ dẹ́ rẹ níbẹ̀ ẹ dáràn ẹ san ìtara gbẹranko bá yín lójú ẹ torí sẹ ẹ bá lójú ẹ kátó lójú bá bá kó ẹ àwọn ọba làwọn ẹranko tó wà ní mẹ́kà nítòsí mọ́sálásí mẹ́kà ẹ̀rí tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ ẹ̀rí táwọn ẹrú ọlọ́run tí wọ́n ra alikama tí wọ́n ń dàálẹ̀ fún wọn tí wọ́n ń jẹ bẹ́ẹ̀ máa ń kọjá bọ̀ ẹ máa kọjá bọ̀ jẹ́jẹ́ ni o wọ́n ṣèṣe pọ́ máa nàìjíríà náà gbẹ́ ẹ̀mí kiri ẹ̀yìn tí wọ́n jẹ́ dá yẹn láàmú ọ̀daràn <laughs> ọ̀gbọ́dọ̀ lé wọn àwọn ọba ẹyẹ ni torí ẹ ó sì ẹ ọlọ́wọ́ bá ara dẹ́yàwó lóríṣiríṣi bó ṣe ń lọ àwọn yẹn náà ọkọ lè fò wá tó sí ojúkọ ara ni omi ò tún lọ báyìí omi ò tún lọ báyìí tí ọba tó kọ ẹ ẹ ẹ bó ṣe máa lé sí ọ gbọ́dọ̀ lé wọn tí ọlọ́wọ́ máa dán wò lóríṣiríṣi bọ́kà ṣe ń fò lọ omi ò tún fò wá omi ò tún lọ báyìí ẹnìkan tí ó lé wọn ò sí torí kálukú ti gbẹ́kọ̀ọ́ láti lé àìlé wọn. Hmm. tọba bá ọ náà ó lè kàn ní ké horo kan from nowhere kọ́kà bẹ́ sí yín láàrin wọn ń ṣe lọ. ehoro ni ehoro ni kéèkì ni ọba ehoro ọ gbọ́dọ̀ lójúdé lè lè gbogbo ibi tí ti pè ní haram yẹn o kò sí ẹ̀fọn kan ọ̀wọ́ o tiẹ̀ o bíi ti kọ́ ọ̀wọ́ ọ̀pá o bíi iná orí kọ́ ọ̀pá o o sì dára kankan èkúté kọ́ o. bí ètò kan pípa ní o ògbà ajá ajá àdúgbò lójú pípa ní. ẹ ọ̀sẹ̀ náà fáwọn ẹgbẹ́ yìí àmọ́ ẹranko tí wọ́n máa ń jẹ tí wọ́n máa ń ṣe kíní kan àwọn ní gbogbo ibi dáàtú pé ní haram. waman dakhalahu kana amina ẹnikẹ́ni tó bá sì ti wọnú haram ọ̀dọ̀ ní ìfàyàbalẹ̀ ẹnìkan gbọ́dọ̀ dún kòkò mọ́ títí tó fi jáde ń eléyìí jẹba haram ni. ṣùgbọ́n tá a bá arafa àràfà àràfà haram àràfà kìí sara haram tọ ọlọ́ni wọn ọ̀gbọ́dọ̀ débẹ̀ mà ọ̀gbọ́dọ̀ débẹ̀ mà ọdún kẹsàn-án lẹ́yìn hijra anabi muhammed sallallahu alayhi wa sallam lọ́lọ́run sọ ayà ìkàlẹ̀ láwọn ọ̀sẹ̀ wọn tún dé bọ̀ wọn máa tó máa ń àwọn náà hajj torí hajj pé àwọn mùsùlùmí ń gbà dé láti gbà tó lọ́n ti ní Ibrahim aleyhi salam kọ́kọ́ káàbà làwọn hajj lọ sí maka kí ni tó hajj abewo so ṣùgbọ́n abewo tá a yà sọ́tọ̀ lọ sáyè tá a yà sọ́tọ̀ lásìkò tá a yà sọ́tọ̀ tá a máa ṣe gbọ́nà kan tá a yà sọ́tọ̀ ìní hajj tó àwọn náà máa wá táwọn bá wá wá títí tá ànábì fi dà ànábì kọ́lọ́wọ́n tó fún ànábì ń ṣẹ́gun lórí àwọn ará mẹ́ka eré ni wọ́n kó bẹ̀ àwọn eré yìí sì pọ̀ jọjọ wọ́n jẹ́ eré ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta ni wọ́n kó sáyìí ká Káàbà àwọn ọ̀sẹ̀ bọ́ táwọn bá wá wá táwọn náà láwọn wá ṣe hajj kálukọ́ máa júbà fáwọn òòṣà yẹn wọ́n máa gbé nǹkan fún wọn wọ́n máa ṣe gbogbo ẹ̀ tọ́másì fẹ́ ṣe tọ́wọ́ fún tí ò bá ti jọ́ kan nínú àwọn Quraysh bá lọ ṣẹbọ yẹn kọ gbọ́dọ̀ wọ ẹ̀wù ṣe tawaf àyàfi yẹn bá jẹ́ ẹ̀wù tuntun tí ó wọ̀ rí láyé rẹ̀ tí ó wọ̀ for the first time ni ló lè fi ṣe tawaf tuntun àìkòsíjọ́ kan nínú àwọn Quraysh ó túmọ̀ sí pé tí ó bá ṣe ńkọ́ yọ yóò ṣe ní hóhò ni ni nínú àwọn làwọn ẹni àwọn ẹni tó so àwọn nìkan ni wọ́n lè wẹ̀wù ṣe tawaf àfi tí wọ́n bá yà yá yàn lẹ́wù atọkùnrin wa àtobìnrin wa wọ́n máa ṣe tawaf ní wò obìnrin náà máa wá da wákà wípé ẹ ẹ lè rí ìtẹ́ ẹ bá rí nù dí mi lónìí ṣùgbọ́n ìtẹ́ bá rí nù rẹ̀ ẹ nílé débẹ̀ ẹ gbọ́dọ̀ tọ́ báyìí ni wọ́n máa ṣe tawaf ní wò ọlọ́wọ́ bá wá sí ilé wọ̀ láti sìn lọ wọn gbọ́dọ̀ dé maka mọ́ torí ẹ̀ ló jẹ́ pé tó máa ń lọ sí maka nìsín ọ̀ ń bọ̀ láti jìdà ẹ̀ dojúkọ maka tẹ́ ẹ̀ máa ti súnmọ́ maka pẹ̀lú bíi kìlómítà mẹ́ẹ̀ẹ́dógún ogún kìlómítà lórí tó ti kọ́ tariqul muslimin tariqu ghayril muslimin ọ̀nà táwọn mùsùlùmí ni àwọn tí bá ṣe mùsùlùmí ibi táwọn ọgbà ni. torí àṣẹ ọlọ́wọ́n ọba kò sílùú tó ti lè ríru rẹ̀ láyé pé ọ̀nà àwọn kírísítẹ́nì o ọ̀nà àwọn tí ò kírísítẹ́nì ni o kò sí bó dé Jerusalem o lè rí bẹ́ẹ̀ kírísítẹ́nì mélòó Jerusalem bó dé Vatican o lè rí eh, Maka yàtọ̀ sọ wá nígbà tó ń sọ pé ọ̀nà Maka ọ̀bàrà rẹ̀ ń bẹ̀ straight ó sì máa wá lọ. bó ni kàába wà bó ni kàába wà àbí ìjápé ilé tí ìsìta mùsùlùmí bọ́lọ̀ fẹ́ ìlú mi lọ́ba rẹ̀ kìí ṣe pọ́ bara rẹ̀ lẹ́yìn ìlú mẹ́ka o ìlú mi ní gbé ọlọ́ba ń tààrà pé wọ́ wò mo rò pé torí tá a máa rọ ọmú gbogbo haram wọn gbọdọ̀ débẹ̀ tọ́ ayé àyíṣọ́ kalẹ̀ lọ́dún kẹsàn-án bẹ́ẹ̀ ni tó máa ń bọ̀ Madina orí tán tún kọ síbẹ̀ tariqul muslimin tẹ́lẹ̀ àti súnmọ́ mẹ́ka tariqu ghayril muslimin ọ̀nà táwọn àti ẹ̀sẹ̀ mùsùlùmí ọgbà ni o bẹ́ẹ̀ tó bá fẹ́ wọ Madina anabi sallallahu alaihi wasallam wọ́n sọ wọn pé tariqul muslimin ọ̀nà táwọn mùsùlùmí ni o tariqu ghayril muslimin toríko anabi sọ pé lọ́n ló ṣe mẹ́ka ní haram <coughs> èmi ni mo wá ṣe Madina ní haram anabi ṣe Madina ní haram ọlọ́run ló ṣe mẹ́ka ní haram. torí ẹ àwọn òfin tó rọ mọ Mẹ́kà irú rẹ̀ náà wà fún Madina tó lọ́dún kẹsàn-án láyà yìí sọ̀kalẹ̀ kẹsàn-án yìí arábì tí ogun Tàbúkù dé láyà yìí sọ̀kalẹ̀ ti pa aláṣẹ kó ṣe hajj látọdún kẹfà ara àwọn sábàbí hajj nù kò fẹ́ hajj nígbà táwọn ọ̀sẹ̀ bọ́ táwọn náà wá لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك أوزر لبيك اللهم لبيك لبيك لا شريك لك إلا شريك هو لك ملكته وما ملك ẹ̀yin pọ́lọ́n kó nìkan ni kò pé méjì kò lórogún àwọn sì máa sọ pé tẹ̀ wọ́n lọ́n kò sórogún fún ọ àforogún tẹ́kù wọ̀ nìkan náà lọ́ọ́ máa mẹ́sẹ̀ sáré kó tó rogún fún ọ. àti orogún àti tó ní ìwọ náà ló ní abẹ́rẹ́ bẹ́ẹ̀ àwọn ọ̀sẹ̀gbọ́ ìgbẹ́tọ̀ wọ́n ti kì òsà pópó ọlọ́run náà ló ní ọlọ́run ló ní wọ́n ti kì òkè ọlọ́run ló ní ẹ̀yìn tọ́lọ̀ ní náà làwọn ń sìn tọ́ ilé ìjọba lọ́dún kẹsàn-án yìí anábì sallallahu ará gẹ́gẹ́ bá a yìí pẹ̀lú Abubakar àwọn a àtọ́lọ́n ti sọ̀kalẹ̀ yìí tí wọ́n bá dé Mẹ́kà níbi tí wọ́n ti hajj wọ́n kà sáwọn èèyàn létí pé ó o láti ọdún yìí lọ́ni kan tọ́jọ́ sẹ́fọ̀ gbọ́dọ̀ tún débi mà ọba parí. tọ́ alábìtọ́ ni látọ̀dún yìí lọ ẹnìkan tún ní mà tọ́ bó ti ni ọlọ́ni. إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا قد إذا كان الله بنوا وتوضع سما مسلسل مكة وما لا تدين له تبا جاء أمير ولا رمكو أني أوكا nínú àwọn ọ̀sẹ̀bọlẹ́rú mẹ́kà lásìkò ń gbé sáà lè kó nu mẹ́kà ni. apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí Jabir ibn Abdullah ẹrú tá a ní tó wa lọ́wọ́ kò wàhálà. àbí tó pé ọ̀kan náà yahudi àbí ti ń san jizíya owó máa san islam tó bá fẹ́ máa gbábẹ́ ìjọba islam tó bá yẹ pé wọn kò sí wàhálà àlefi náà wọ́n ti gbọ́dọ̀ yíwá pàànàbí lọ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò eléyìí jẹ́ ti mọ́ṣáláṣí mẹ́kà bọ̀ àwọn mọ́ṣáláṣí wa yókù nǹkan tí a lè gba nàṣọ́ra láàyè tí a lè gba yahudi láàyè àwọn yahudi àwọn lọ́jọ́ sátidé àwọn nàṣọ́ra àwọn lọ́jọ́ sọ́ndé tí a lè gba àwọn láàyè kan máa wọ mọ́ṣáláṣí wa. bí ẹ ṣe máa ṣe tẹ́lẹ̀ lájọyọ̀ tẹ́kọ̀ọ́ gbogbo wọn wọnú mọ́ṣáláṣí ẹlẹ́yìn náà ń bá wọn wọ ṣọ́ọ̀ṣì ẹ̀ ń bá wọn wọ sinagogu ọba ti dìjọ àjọyọ̀ ẹ̀wù nǹkan mẹ́. Umar ibn Abdul Aziz nígbà tó jẹ khalifa ọkọ̀wé sí gbogbo àwọn gómìnà rẹ̀ ìwé náà lọ báyìí. animna'u al-yahuda wan-nasara min dukhuli masajidil muslimin. animna'u al-yahuda nasara min dukhuli masajidil muslimin. ó ní wọ́n ń pa yín láṣẹ pẹ̀lú ìwé yìí pé ẹ gbọ́dọ̀ jẹ́ káwọn yahudi àti nasara kó máa wọ mọ́sálásí àwọn mùsùlùmí o ẹ kọ̀ fáwọn yahudi àti nasara láti wọ mọ́sálásí àwọn mùsùlùmí ọwọ́ àfi àyà yìí sẹ́ẹ̀rí fọ́rọ̀ rẹ̀ pé innamal mushrikuna najasun fala yaqrabu al-masjid al-harama ba'da 'amihim hadha báwọn ọ̀sẹ̀ bọ́ ẹ̀gbin ni wọn o tọ́ gbàdúrà wọn sọ pé wala yaqrabu al-masjid al-haram wọn gbọ́dọ̀ súnmọ́ mọ́sálásí mẹ́kà àbọ̀wọ̀ táwọn olùmọ̀ wá ní ọ̀kárí gbogbo haram ṣé gbogbo haram náà ní mọ́sálásí ìyẹn ni kẹsẹ́ mi lánà mọ́sálásí mẹ́kà débẹ̀ Muzdalifa ṣé mọ́sálásí mẹ́kà débẹ̀ gbogbo olú mẹ́kà ṣé mọ́sálásí mẹ́kà náà débẹ̀ bí màánà ṣé tí mo bá ṣe sọ̀láàt níbikíbi nínú olú mẹ́kà ma gba ládàá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún àbórígbà tí mo bá tó dé mọ́sálásí yẹn ayé yìí ọ̀nbẹ nu tá a fi sẹ́rí o pébi kíbi tẹ́ bá ti ṣe sọ láti ní mẹ́ka ẹ gba ládàá hundred thousand Allahu akbar mẹ́ka ga púpọ̀ kódà tó wá gé mìíràn ló ti ṣe sọ láti wá gba ládàá hundred thousand torí pé ara haram. bẹ́ẹ̀ ni tó bá pé Muzdalifa ló ti ṣe sọ́láàt wàá gbalada hundred thousand ti sọ́láàt tó ṣe. bó tilẹ̀ jẹ́ pé a lè fi ẹni tó tún wá lọ ṣe sọ́láàt tiẹ̀ nínú mọ́ṣáláṣí yẹn a lè fi wé ẹni tó ṣe ládùúgbò rẹ̀ àbí nínú ibìkan ní Mẹ́kà àbí ní Mina àbí ní Musdalifa nítorí kò síbi tẹ́ ti lè ṣe sọ láti yẹn tẹ́pọ̀ tó kẹ́ẹ́sẹ́ nínú mọ́ṣáláṣí Mẹ́kà a sì ti mọ̀ pé ọlá ti ń bẹ fún jàmáà ó tún máa lékún sí bí iye èèyàn tó ṣe sọ láti yẹn ṣe pọ̀ tó. ẹ̀sìn wọn kí tó wá ń ṣe mọ́ṣáláṣí ní mọ́ṣáláṣí Mẹ́kà àkúnfàyà ni ọlá bí àwọn èèyàn ṣe pọ̀ ńlá dàrí ó tún pọ̀ sí ilé ìjọba ṣe jẹ́ bákan náà ẹni tó rìn tó fi dé mọ́sálásí mẹ́kà a lè fi wé ẹni tó kà bọ́ sí mọ́sálásí àdúgbò tí ń ṣe sọ̀láàtì mẹ́ torí ẹ̀ ń gbà tó lọ sí hajj wọ́n ti wá sọ fún ọ pé ibikíbi tẹ́ bá ti ṣe sọ̀láàtì ó ṣe déédéé kò ní ìdíkà bí ọ̀rọ̀ ayé lẹ́nu járe ẹ wàá máa forí lóòrùn ẹ máa fọ à kí ló gbé ọwọ́ lù ṣé bá wàá sí lọ́nu torí rẹ̀ àtọ̀sánni àtàlẹ́ni àtàárọ̀ ni náà ni wọ́n máa lọ torí ọlá ńlá ti ń bẹ fẹ́ni tí ọba lọ síbẹ̀ kódà àwọn olùmọ̀ islam sọ pé tó bá jókòó lásán tó ń bá wo káábà báyìí ìjọsìn yàtọ̀ sí tó gbé fọ́tò rẹ̀ sí yàrá rẹ̀ gbé fọ́tò ni wọ́n wò aha amẹ́ni tó wo káábà báyìí wájú rẹ̀ ìjọsìn ó sì lè dúró ládùúgbò rẹ̀ kó rí káábà ránṣẹ́ so eléyìí túmọ̀ kódà àwọn hòtẹ́ẹ̀lì tó kọ́ ní ìsìn gbàgàdàgbàgàdà tó haram náà ni wọ́n tún ti sí lọ́nà tó yẹ pé ti kọjú sí kíbla náà nù ọgbà ládàá yẹn gbọ̀tùkọ̀ dàbí ẹni tuntun wà nù mọ́ṣáláṣí torí gbogbo orin tó rìn yẹn ládàá ni ìpẹ̀sẹ̀ rẹ ni ládàá ni ìpẹ̀sẹ̀ rẹ ni yàtọ̀ sí ẹwà dúró èèyàn tẹ́jọ wà nù mọ́ṣáláṣí ilé ìjẹba síbẹ̀ wà nù mọ́ṣáláṣí anabi Muhammad sallallahu alayhi wa sallam rárá o àfikọ́ wà mọ́ṣáláṣí yẹ́sẹ̀ bẹ́ẹ̀ Madina ọ̀kàlọ́ júrúfù ní Madina jórófù lọ jókòó sí bá ibi tí dàjà ló ti yọjú <laughs> ọwọ́ ni ibẹ̀ ni wọ́n dùn ó torí ǹjẹ́ bá ṣe sọ láti Mẹ́kà ibi kí bi tọ́lá ti jẹ́ haram ládàá náà ni ọgbà bẹ́ẹ̀ náà Madina kì í ṣe bẹ́ẹ̀ Madina àbíkẹ́ ọlọ́sàdúgbò aláwárì kọ́ akẹ́kẹ́ bẹ́ẹ̀ lọ ga sí bẹ́ẹ̀ lọ ga sí ọ̀hún ni ọgbàlá òní gbà àfikún ọwọ́ àbò ọwọ́ àmì sọ̀rọ̀ ẹ̀ tó ń fi masjidi hada sọláàtù kàtẹ́ bá ṣe nínú mọ́sálásí mi yìí kìí ṣe fi madinati hadihi kìí ṣe nínú ìlú mi yìí áà fi masjidi hada sọláàtù kẹtẹ bá sẹnu mọsálásí mi kódà jọ yíyọ gbàtọ lọrùn ọlọ ọlọsí madina lẹ́yìn náà ṣebí àmọ́ kókó kó ń torí ẹ lọ madina nìkíni ẹ rán mi létí náà èmi ò gbọ́ wọ́n ní ká lọ sálámà sànàbì mhm. ẹ wá sọ̀rọ̀ ká lọ ká lọ sí náfìlà rákà méjì péré ní mọ́sálásí ànàbì lábàá padà ń jọ yẹn. ha wọn ka lọ yẹn lọ fílà mọ́sálásí Amaka àmọ́ ká má jẹ́ sọ yẹn ọba wa ń bẹ̀rù. ìyẹn ni pé kókó níta ti torí lọ sí Madina kí ezekiel àlọ sálámà sànàbì ezekiel àlọ bẹsàárẹ ànábì wò torí pé wọn yìí ti torí lílọ bẹsàárẹ wò travel bí díàní àwọn aládàdálẹ ló máa ń kókó ti torí ní mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tó lọ́nba ti wá ràn lọ́wọ́ tó bá ti ní àǹfààní àti ṣe sọ̀láàtì yí báyìí lẹ́yìn rẹ̀ ẹ wà lọ sálámàsá ànábì sallallahu alaihi wasallam eléyìí tó túmọ̀ sí pé ìsálámàsá ànábì sallallahu alaihi wasallam ó ń tẹ̀lé ẹ̀bọ́n ma ẹ̀rọ ẹgbẹ́ jáde kó ní sanabi ah! sallallahu alayhi wa ó ń tẹ̀lé ṣíṣe sọ̀láàtì nínú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam a sì lófin kan tó sọ yìí pé at-tabi'u ńgbà tó jẹ́ pé tẹ̀lé sọ̀láàtì ni a jẹ́ yìí pé ìdájọ́ ti ètí sọ̀láàtì gbà àmọ́ tó bá mú ọ tẹ̀lé a túmọ̀ sí pé wíwá tó wá sí Mẹ̀dínà wíwá kínú bídà wíwá àdàdà lẹ̀ ẹ̀yìn rẹ̀ lẹ́wà lọ sálámà sí anabi muhammed sallallahu alaihi wasallam ṣé sálámà sí sàárì rẹ̀ ni àbẹ́ sálámà sànàbì sànàbì ẹ̀rọ ànàbì iwájú yín nìsí. <laughs> wọ́n lá ní ọba sálámà sànàbì ni so kìí ṣe sàárì là sálámà sí torí sàárì ò lè gbọ́ ànàbì làwọn sálámà sí ẹ̀tún sálámà sí abubakar ẹ̀tún sálámà sí umar bàbá wa wá kú bàbá tí wàá náà bẹnu sàárè ní àwa débi sàárè bàbá wa ṣé bàbá aláṣàlámà sí àbí sàárè rẹ̀ náà à kó lẹ́sẹ̀ sálámà sí sàárè nígbà tí èsì pé èèyàn ò máa ń tẹ̀sí ẹ wàá máa sálámà sí sàárè sàárè fa ókè ní ìsìn ẹ máa sálámà sílẹ̀ ilẹ̀ tí wọn ò sìnkú sí ẹ sálámà sí sẹ́wọ̀n bẹ́ẹ̀ ni sálámà sí àhà adékúta là ń sálámà sí òkú tó wà nù sàárè yẹn bóyá ló sì wá gbọ́ kìí ṣe tiẹ̀ filẹ̀ fọlọ̀ filẹ̀ fọlọ̀ torí ẹ̀la nàbì sallallahu alaihi wasallam sọ ẹnìkan ní wá sí di sàárè mi kó sálámà sí mi kọ́ wá kúrò nídìí sàárè yìí àfi kọ́lọ́hún ti dẹ́mi mi padà sí mi lára kí n dáhùn sálámà kó tó kú mbẹ́. àwa lè Màdínà tiwa kò sọ́nà kò sówó kó láti àṣejàmá kó láti láǹfààní tánàbí ọ̀dà sálámà wa ibikíbi tẹ́ bá wà láyé sálámà sí sẹ́mi pé àti sálámà sánàbí lónìí ó kéré jù ẹ̀kẹ́ ló la ti ṣe báyìí náà ẹ̀ màsírò ní ẹ̀ mélòó ah Allahu akbar ẹ mélòó ẹ márùn la ti ṣe lónìí jàmá síbẹ̀ sàtáyà kan ní àṣùbà. ataha ama eji salatu dọhụrụ ọ dị mịlụmụ. ataha ama salatu la asịrị ọ dị mịlụmụ. ụnụ bụbu ataha ebe a sịrị ka sịrị ka salamu ala ika ayọha na beyo or hamatuloghi babarakatu. ana bi na esalamas mini bikibite bawa. esa salatu sifo mini bikibite bawa. turukwa n'omya wa malaika ka turawa di malaika ka tẹ́kù wọn máa jíṣẹ́ kíkí tí gbogbo àlùmọ̀ mi máa ń kí mi fún mi torí ra kú oríire tá a jẹ́ mùsùlùmí so kò sẹ́dìgbà tó bá lọ Mọ̀dínà níṣẹ́ nìkan lọ Mọ̀dínà wọn ni ẹ̀dọ́kọ̀ bá ń jíṣẹ́ kíkí mi fànàbì àní jẹ́ ilé ní kí wọn lọ sí pàṣẹ asalaamu alayka ayyuha nabi wa rahmatulahi wa barakatu ẹlòmíràn kú lẹ́tà fún ẹ sá ti dànù wíńdò sàárẹ̀ ànábì ànábì ọ̀mọ̀wé pàkó tó kú ta ló wá kọ́ òwe nù sáré àbí wọ́n kà sí létí ni sọwọ́ bùkátà gbogbo ilẹ̀ asalaamu alayka ayyuhan nabiyyu wa rahmatulahi wa barakatu. ayà yìí ń tọ́ka sí pé àwọn ọ̀sẹ̀ bọ́ńkọ́ ẹ̀gbin ni wọn o ayà yìí sì ń tọ́ka sí pé àwọn olùgbàgbọ́ òdodo ń ẹni mímọ́ làwọn àwọn ọ̀sẹ̀ bọ́ ẹ̀gbin làwọn àwọn olùgbàgbọ́ òdodo ń ẹni mímọ́ làwọn. ọwọ́ nínú àdìsá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam kí wọ́n jọ ń lọ ń jọ kan pẹ̀lú àwọn sàhábà Abu Hurairah náà sì ń bẹ pẹ̀lú wọn lójijì lànà gbọ̀bá Abu Hurairah mọ̀ ń bọ̀ ya wọn bá rí kí ló dé lẹ́ẹ̀kan tá à ń lọ bó lọ́ọ́rù kú lọ́ọ́rù ó ní à ó ní jánábà eh, ń bẹ láàrú òun sì kórìíra kó wọn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú jánábà ànábì ní subhanallah innal mu'mina la yanjus al láàyè ń jòs ní ejẹ́gbìn ń bẹ lára rẹ lọ́wọ́ sákò lẹ́yìn wọn sáfẹ́ ṣe sọ́láàtì subhanallah adúgbò ẹ̀fọ́lọ̀ tó ti pé jánaba ń bẹ lára wọn ní kì í sẹ́yìn ṣùgbọ́n káfíìrì òun gangan jánaba abẹ́ kéésì ọdún ọlọ́fẹ́ ìjọ títí ń alárùka kò sómi àti sódà ma fi gbóra kò lè ń yẹn o bó rẹ má kì í o kankan gba Islam immediately tó bá Islam wọn náà dání gbogbo gẹ́dẹ́gẹ́dẹ́ ìgbín tó rẹ yóò wá gbígbà lọ sí ara àwọn ríyìn tó sára àwọn ẹlẹgbẹ́ ni níìsín wọn ń wẹ̀ dáadáa wọn ń fọṣẹ gbo ara wọn fi kankan gbora ẹlòmíì títí ara bó sí ara àwọn ẹlẹgbẹ́ ni sí pàápàá àwọn ẹlẹgbẹ́ ni àwọn olùmọ̀sọ yìí pé ẹ̀gbin wọn mànàwìyà ẹ̀gbin wọn mànàwìyà ní tí ò ṣe fojú rí ni kò sí fi fọ dípò kí táwọn báyà wọ́n ní ló fà á lọ́lọ́run fi ṣe lẹ́tọ̀ fún wa pé àlejò ń jẹ wọn lọ́lọ́run fi ṣe lẹ́tọ̀ pé àlejò ń jẹ wọn torí tó wá pààrọ̀ gangan gangan bá lẹ̀ gbìn à ọ̀tọ́kájú ń jẹ wọn yàtọ̀ sí àwọn zahiriyya àwọn zahiriyya ni àwọn gangan lẹ̀ gbìn gbogbo ara wọn ẹ̀gbìn tọ́ba tọ́ba fi lè fọwọ́ kàn ọba ẹ̀kọ́ fọ bẹ́ẹ̀ ni kọ́ba àmọ́ sídọ̀tì lọ́wọ́ ló ń galẹ̀ gbìn débi kó a rí Al-Basri ó ní tí ọ̀kan nínú wọn bá fi lè bọ́ ọ lọ́wọ́ lọ́tọ́ àlọ́ àlàsì gbogbo eléyìí kò sí tọ́ àjẹbà ẹ̀rí pé ọlọ́run gbà pẹ̀lú fẹ́ àwọn ahlul kitab tó ń ti pẹ́ gbìn ní lọ́lọ́run pé wọ́n tó bá sì bímọ fún yín ọmọ òní jẹ́gbìn ọmọ òní jẹ́gbìn ìyẹn ni pọ́n máa mímọ́ ọjáde látara ìyá ẹ̀gbìn kò sí wàhálà mi tọ́. إنما المشركون نجس فلا يقرب المسجد الحرام بعد عامهم هذا eléyìí túmọ̀ sí pé àwọn kẹfìrí náà ànígbà wọn láàyè láwọn mọ́ṣáláṣí wa ìṣáyè ní mọ́ṣáláṣí fún kẹfìrí tábà bí ọ̀gá kan ṣẹ́ tí ó wá sí lára mọ́ṣáláṣí wọn wá láwọn ọmọọṣẹ́ tó jẹ́ káfìrí kò mú wọn wá kò mú àwọn ọmọọṣẹ́ tó jẹ́ mùsùlùmí ní òmùlẹ́yìn tó bá fi lè mú àwọn ọmọọṣẹ́ tó jẹ́ káfíìrì wọn mọ́ṣáláṣí wọ́n jọ kan àbùkù ni a gbọ́dọ̀ fi ọwọ́ mọ́ṣáláṣí káfíìrì wọ̀ iṣẹ́ yẹn kò sẹ́ni tó mọ̀ àfi káfíìrì à nǹkan yẹn ó yà gbé bẹ́ẹ̀ ni a lọ wá mùsùlùmí wá a lọ wá mùsùlùmí wá ṣe eléyìí jẹba tó pé káfíìrì wa fẹ́ wá mọ́ṣáláṣí ó fẹ́ wá gbọ́rọ̀ lọ kò sí tó burúkọ wọ̀ torí kò fẹ́ wá gbọ́rọ̀ lọ possibility kò di mùsùlùmí wà anabi máa ń ti torí rẹ̀ gba àwọn káfíìrì láì kàn wá mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn wọ́fùdù nàìjíríàn àwọn aṣojú àwọn ará nàìjíríàn gbogbo wọn nàṣọ́ra ni wọn wọn wá kọ́dà wọn tún sunú mọ́sálásí wọ́n ti ní ká ànábì òjá pé sẹ́sìn tàwọn nu mọ́ṣáláṣí ànábì tún ni wọ́n ṣe wọ́n kọjú sí bòmí àwọn sọ̀rọ̀ àbàfẹ́ jágbe wọn pé sóbi táwọn kọjú ṣe sòsò ládùn náà fi wọ́n lé àwọn oríṣi mi làwọn léyìí gbogbo wọn padà gba Islam tòtò wáyé pé torí irú nǹkan bá àlejò wọn wọ mọ́ṣáláṣí àwọn pé alájọyọ̀ àní ṣíṣe àwọn àmàfi káfíìrì lẹ̀kọ́ wọn mọ́ṣáláṣí ọ̀sáyè àwọn àlọkulọ àgbọ́dọ̀ máa fi lọ mọ́sálásí àgbọ́dọ̀ fi lọkulọ lọ mọ́sálásí aṣọ mọ́sálásí dilé àjọyọ̀ wọn mọ akọkà pín sẹmù nínú mọ́sálásí sọbẹ yóò lẹńfẹ àbọbẹ òsìkí nínú mọ́sálásí làlàlà àwọn obìnrin náà máa kọlù wọn máa ṣe kí àá bí ẹni tó fẹ́ sínú kọ́ nínú mọ́sálásí ẹ bá sá ti sínú ọgbọ́dọ̀ dàdọ̀tí lẹ̀lẹ̀ ọgbọ́dọ̀ dàdọ̀tí lẹ̀lẹ̀. rí i pé ìwọ ọ̀jẹ́ sábà bíi kí ìdọ̀tí kan bọ́ lẹ́nu mọ́ṣáláṣí sẹ́wọ̀n gánà bí sọlọ́lá náà fi hàn mí ládá táwọn àlùmọ̀ ọgbà lórí àwọn sẹ́ẹ̀rì tí wọ́n ṣe tó fi dórí ìdọ̀tí kékeré kan tẹ́nìkan bá mú kó nu mọ́ṣáláṣí ọlọ́wọ́n bá fi ládá rẹ̀ hàn ṣe lè jẹba ọlọ́ni wọn inú tẹ́bà wọn bẹ̀rù pé o torí àwọn ọ̀sẹ̀ bọ́ ti ń tọ́jà fi ń ta hajj tẹ́rù bá ń báyìí ikú ṣe ọ̀tá yín káràkátà yọ fà sẹ́yìn látàrí àìní wá mọ́ àwọn ọ̀sẹ̀ bọ́ tọ́lọ̀ ni wọ́n gbọ́dọ̀ wá mọ́ ọlọ́ni òfẹ́ ni kó mọ́ ọlọ́run mi ọlọ́run ọba ń bọ̀ wá rọ̀ yín lọ́rọ̀ nínú àjùlọ rẹ̀ ó ṣe hajj ní ìsìn wọn bára ẹwà dúró èèyàn tó fẹ́ lọ ẹwà owó èèyàn tó ń fi sílẹ̀ tọ́ntì pé ọlọ́run ọgbà kọ́sẹ̀ bọ́ lọ ẹwà wà dúró èèyàn tó fẹ́ lọ hajj náà mùsùlùmí ẹwà èèyàn ti ń ráàyè lọ gbogbo oníkálukú ti ṣe lọ hajj arziki ní lọ ó kéré lọ kọ́dà wọn tún lé lẹ́nìkan gbóúnjẹ tìlú wọn wá wà láti máa jó oúnjẹ ẹrú tibẹ̀ o ò ní ra lọ́fẹ̀ẹ́ owó ló fi ra economic in boost àbí o boost o boost ẹnìkan ní lọ sí hajj ó kéré ju ọ̀rọ̀ àtẹwá tẹ̀tí òfin máa ṣe sọ́láàt ṣé bówó ni economic lọ síwájú ká tó wá pé nàìjà gẹ́gẹ́ lómi yọ ọ̀rọ̀ àtítí dórí símẹ́ǹtì nígbà tó béèrè owó símẹ́ǹtì wọ́n ní twenty riyals ọwọ́ àròkú twenty naira ni. wọ́n ní wọ́n gbọ́n kó márùn fifty kilograms lọ́nà márùn bàálù wo ló hà bọ̀ kù torí ẹ̀ wọ́n ra tẹlifíṣàn wọ́n ra bí ìgbà tó lẹ́ pé ìlú wa kò sí tẹ́lẹ̀ wọ́n ra tí mọ́tò tó gbọ́mọ nàìjíríà bá ti yọ gọ́gọ́ ó nàìjíríà yọ wọn àwọn ọmọ nàìjíríà ó di ẹrù sórí rẹ̀ dígbàdígbà tí àwọn so gbogbo kálukú ti ń lọ bíi two million two point five million oníkálukú káti pé five five hundred dollars péré ni kálukú mú lọ dúró owó tí kálukú sì ná tiẹ̀ débi pé yóò ná tán kankan tó lọ tún gbogbo eléyìí ó rí lọ́lọ́run fún wa ń bá ń bẹ̀rù òṣì ọ̀tá yín ti ní káwọn ọ̀sẹ̀ bọ́ mọ́ ẹ lọ farabalẹ̀ ọlọ́run bọ̀ wá yín lọ́rọ̀ nínú torí ẹ̀ فسوف يغنيكم الله من فضله إن إن شاء tọ́lọ́n sì ti fẹ ọlọ́run ti fẹ òòrè ti bẹ níbẹ̀ yẹn táwọn èèyàn ń kó lọ ọbẹ̀ yẹn ọ̀pọ̀ kọjá sísọ kọjá sísọ débi pé ilé ìtọ́lọ́wọ́n ọba tó fi sèké àwọn bẹ̀ yẹn tí wọn ọba lépo tó bá jẹ́ pé wọ́n fẹ́ concentrate lórí hajj ó tó láti mú kí orílẹ̀-èdè yẹn máa fi sọ̀rọ̀ wàláhi tàláhi nísìnyí wọ́n fẹ́ lọ amẹ́ríkà síbẹ̀ máa ń tán gba visa amẹ́ríkà fa kí ni wọ́n ń ṣe lọ́n orí ibú ọlọ́kan ọ̀jọ̀ kan o lè gba visa míì tó bá gbọ́dọ̀ agent visa lè padà já sí one million jù bẹ́ẹ̀ lọ torí pọ́n lọ amẹ́ríkà ok china ń bẹ̀rẹ̀ tí gbogbo yẹn wá ń lọ nísìnyí visa china wà tó jẹ́ five hundred thousand naira ètò dínwó jù ní three hundred thousand naira visa china ń bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé mẹ́kà tẹ́kìlì lọ sí hajj bẹ̀ rukunan min arkanil islam làwọn aṣọ yìí pé ẹnikẹ́ni kò sí tí wọ́n fún ní visa hajj ma àyàfi kọ́sàn áfẹ́ mílíọ̀nù náírà owó visa wàláhì àwọn èèyàn sàn wàláhì tàlá wọ́n sàn ti dùnú ti dùnú torí káwọn lè lọ sí ṣe hajj torí kọ́ ló ṣe lọ́rùn yẹn lórí àwọn ìdí nu jáde rí i pé gbogbo èèyàn ló ń lọ Mẹ́kà gbogbo ẹni tí ò ti lọ ló ń ronú rẹ̀ èèyàn mélòó ló ń ronú London èèyàn mélòó ló ń ronú Amẹ́ríkà kí la fẹ́ lọ sí bẹ̀ China pé kí ni ṣùgbọ́n Mẹ́kà wàláì èèyàn máa fi lálàá ni ìwọ ọlọ́mọ́mọ́ sí ilé ìwọ tèmi náà ọlọ́mọ́mọ́ sí ilé ìwọ tèmi náà ọlọ́mọ́ sí ilé ìwọ gbogbo wa torí ẹ̀ tó jẹ́ pé wọ́n á fi gbogbo ó torí léde fi sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀rí lẹ́mbàsì tí wọ́n kọ́ síbẹ̀ gbàgàdà gbàgàdà lédè Lárúbáwá lédè English lédè Yorùbá lédè Haúsá ọ̀fẹ́ ni visa hajj àti umra subhanallah alazim agent tó bá yà gbọ́ ìwọ lọ́mà màtí wọ́n bá mú lọ fúnra rẹ ọ̀fẹ́ ni visa hajj àti umra kò sí kọ́ńtírì náà ti ń ṣe bẹ́ẹ̀ láyé tó dórí nàìjíríà yẹ́nì kan máa ń bọ̀ látòkèrè yọ sanwó ni wọn ò bí dáa yọ sanwó gba visa nàìjíríà rẹ tí wọn fojú di nàìjíríà ọ sanwó ẹ kọ́dọ̀ ò lè tò tí nàìjíríà náà ní fún ọ ní visa tí wọ́n láwọn wá díẹ̀ àbí òye <laughs> tó ká tó wá pé hajj mani ọ̀fẹ́ ni visa hajj àti umrah Allahu akbar ọlọ́nkọ sanwó lẹ́sàn-án rèé gbogbo eléyìí náà ń bẹnu pé àwọn náà ro rere ro àwọn mùsùlùmí ni tí wọn bá ro rere ro àwọn mùsùlùmí wà láwọn lè blọọkì ẹgbọn náà yẹn pé at least one million naira lówó visa wà láwọn yẹn ọsàn wàláhì wọn sàn ṣùgbọ́n gbogbo ẹ ọ̀fẹ́ ni ẹnikẹ́ni tó bá ní owó lówó fi gbọgbà visa àwa fún ọ tó fi lè challenge ẹnu embassy Saudi Arabia tó bá ti débẹ̀ lábújá ń bẹ̀ yẹn níwájú géètì báyìí lórí tí wọ́n kọ́ bẹ́ẹ̀ gbàgàdà gbàgàdà àbí ọ̀yọ́ ta'shiratul hajj wal umra majjana hajj and umra visas are free visa hajj àti umra ọ̀fẹ́ ni kyauta ne visan hajj da umra wọ́n sì kọ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni adúpẹ́ fọlọ́ torí pé àwọn ọmọ kan àwọn èèyàn fi ń ṣe gbájú ẹ̀ wọ́n mọ̀ pé fi ń yan àwọn èèyàn jẹ tá ń gba owó gidigidi lọ́dọ̀ wọn nísìtẹ́ bá wo. àwọn èèyàn tí wọ́n ń dá àǹkóyàn lọ hajj lẹ̀ lọ́dún kò tí ì náà tíjọba náà ṣòfin bá ń pé àwọn ọ̀fẹ́ ká máa wá individually mà fún so wọn dá àwọn lẹ̀ kó hajj yàtọ̀ sí tìjọba torí pé tọ́mọ bá lọ àwọn náà da gbogbo wàhálà yìí yìí tí wọ́n bá àmàkà pásítọ̀tù two thousand passports two thousand five hundred passports inú alálàájì nàìjíríà tó jẹ́ pé àwọn dúró wọ́n mọ̀ wá wá wọn ká so gbogbo orí eléyẹn ìborúkọ orílẹ̀-èdè jẹ́ ni ìdínú àwọn áfíríkà mìíràn tún tara nàìjà kọ́kọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ yẹn so lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí wádìí wádìí bó la ṣe lè ṣe tó pé nítorí bá wọ́ padà náà ni nítorí bá wọ́ padà náà ni iná ló bí gbogbo ẹjẹ́ǹtì lọ́ọ̀bà wa torí tí agent bá fail tó jẹ́ pé iye èèyàn tó kó akọ́lọ kó lọ so wọ́n kọ́kọ́ báàmì rẹ níbi à ń kó yàn wá ó sì san fáìnì tó ṣe pé ọgbà toró ti ní adúró owó tí wọn náà ti kó kalẹ̀ àwọn èèyàn rí ọlọ́tá tiẹ̀ bọ̀ tó fi jẹ́ pé báàmì tọ́ ẹ rí i pé àwọn kọ síbẹ̀ ní ìsìnkú polówó ájì láwọn gúrúùpù míì nìsín wọ́n sọ fún yín pé wo visa four hundred thousand mo ní mẹ́sẹ̀gì irú rẹ̀ nù sẹ́ẹ̀tì mi yìí tẹ́nìkan fi ránṣẹ́ four hundred thousand àwọn tí ń sìn fún wọn visa lọ́fẹ̀ẹ́ mo rò pé gẹ́ẹ̀tì ibi tó wọ́n gbà wọlé báyìí hmm, hmm, ẹja bẹ̀rù ọlọ ẹja bẹ̀rù ọlọ èlò ọlọ́fẹ́ náà láti wọkọ̀ lọ sábùjá lọ bá àwọn gbà ṣé wọ́n ọkọ̀ lọ́yẹ̀ kẹ́ gbà fún yìí sọ ẹ wá gba four hundred thousand àwọn ẹni tí èjẹkẹ́sìn ṣiṣẹ́ ọrọ̀ àwọn èèyàn lọ́rùn ọlọ́ni tẹ́ ń bá ń bẹ̀rù oṣù látàrí pa ní káwọn kẹfìrí ọmọ wà má fasawfa yughnikumullahu min fadlihi in shaa tọ́lọ̀mbá fẹ́ yọ̀rọ̀ yín lọ́rọ̀ nínú àjùlọ rẹ̀ innallaha alimun hakim olùmọ̀lọ́lọ́ nípa gbogbo nǹkan èyí tí ń ṣe yín ó ṣe yín èyí ti ṣe hakim ọlọ́gbọ́n sí i àdájọ́ ọlọ́wọ́n ni qatilu alladhina la yu'minuna billah ẹja àwọn ẹni tí ọgbọ lọ́wọ́ bá gbọ́ lógun o wala bil yawmil akhir àwọn tí ọgbọ jọ kan ìgbọ ẹja àwọn lógun o wala yuharrimuna ma harrama Allahu wa rasuluhu ntọ́lọ̀ àtànábì rẹ̀ sí léwọ̀ àwọn ẹni tí kì í sí léwọ̀ ẹja àwọn lógun wala yadinuna dinal haqq àwọn ẹjọ́ kí wọn kì í ṣẹ̀sìn òdodo wọn kì í ṣẹ̀sìn òdodo minal ladina utul kitab nínú gbogbo ẹni tá a fún ní tírà ẹni ọ̀rọ̀ yìí bá wí lẹ́yìn ìgbà tó lọ́n ti máa nàbì Muhammad sallallahu alaihi wasallam gbogbo Yahudi gbogbo Nasara wọn gbọ́ lọ́n gbọ́ wọn gba ọjọ́ kẹyìn gbọ́ gbogbo dọ́là ṣe léwọ̀ wọn ò ṣe léwọ̀ gbogbo dánàbì ṣe léwọ̀ wọn ò ṣe léwọ̀ wọn ò sì ṣẹ̀sìn òdodo torí láti jọ́ tó lọ́n tí ti gbà pé àwọn máa sanwó tààrà eléyìí tí kèfèrí máa san fún ìjọba ẹ̀sìn Islam àníyẹ́dé tàbùkù tàbùkù wọ́n kó wa lọ́wọ́ wọn ni wọn ò ní fi wọn ò ti san bank draft wọn lọ mú bank draft wa kó bank draft kọ ọwọ́ ẹ̀ ló fi kó wa nígbà tó bá kó lọ́wọ́ tó ara wa kó wa wàhùn sọ́gìrún ọlọ́ni wọn kó wa owó tiẹ̀ ń kọ́ pọ̀ ní yàtọ̀ sí kó tiẹ̀ ń kọ́ tẹ̀lá ni tẹ́lá bá ọ̀sán ọ̀sán wò lọ́wọ́ lẹ́nu yẹpẹrẹ. Aya ìbẹ́ náà aya tó fi hàn wá káfíìrì làwọn Yàtọ̀ sáwọn tó tún jáde tó fi hàn pé káfíìrì ni wá. Bóòlù ọlọ́sẹ̀ ká máa bá wọn jà. Tó bá yẹ pé olùgbàgbọ́ òdodo ni wọ́n. ẹnìkan á ní tọ̀ àti rí bẹ́ẹ̀ ká lọ́lọ́run tún ní ká fi àwọn ọmọ wọn sí wọ́n èbi ọlọ́run léèrè wọ́n èbi ọlọ́run léèrè pé ńgbà tó jẹ́ báyìí kí ló dé tó tún tó fi jẹ́ bẹ́ẹ̀ tó wù ní màá ṣe tó rọ́rọ́ òyìn ara rọ ní fàánù ní màá yòó tó bá ibi tá a fẹ́ dúró sí ni lónìí. ń bẹ lọ́wọ́ wa orúkọ